orí mi ẹlẹ́dàá mi orí orí orí orí ìwọ ló ṣíwájú ayé bẹ́ẹ̀ ni o jọ̀ọ́ wá bá mi ṣètò ayé mi kó yanjú. ẹ̀bẹ̀ ni mo bẹ̀ orí mi máa ta òbí o ẹlẹ́dàá mi máa ṣe sùn o má ṣe mí ní jámá má ṣe ń di iṣẹ́ láàrí kí má ṣe bára yé fọwọ́ tayé kí n fi ṣẹ́ mi bàtàn rere má ṣiṣẹ́ kékeré èrè nílé ẹ̀mí síbi tó nira. orí olókun nígbẹ́ èkó lókun orí ọlọ́sà nígbẹ́ èkó lọ́sà. ògùn ló lọ́jọ́ ìpọ́njú orí ẹni ló lọ́jọ́ gbogbo. orí mi wá gbére fún mi o ẹ̀dá mi wá gbé bí fún mi o. níre níre nítọ̀rọ̀ àtàrẹ o ìrẹ̀lójú òwò rí. ọmọ ẹgbẹ́ mi àti gbogbo etí tó ń gbọ́ mi ó ẹ̀bẹ̀ ni mo bẹ̀. orí mi máa ta. ẹ má bìí nítorí ọlọ́run nítorí ẹ ti mọ̀ ọ́ wọn kọ́sítọ́mà fún wa o gbọ́dọ̀ sàtì

ṣọlá ògúnṣọlá ah, dr aisho ó mà mú orin kọ ah, eh, èmi náà máa gbìyànjú mà mi ò lè sọ pé mo lè kọrin tí wọn bọ̀ máa kọ́ gbìyànjú lọ́sàn àwọn náà ni yóò gbìyànjú. ok no problem jọ irú orin wo ni wọ́n kọ. pásíkà ah, jùjú. kò sí problem ṣùgbọ́n ṣùgbọ́n lọ́dọ̀ wa bíbá ojú ìbá ìṣètò tó important personality ni máa wà bí àwọn kì í mu sìgá wọn kì í mu gbó wọn kì í ṣe jàgídíjàgan lọ́pọ̀ kan máa ṣe fún mi kí wàá bọ́ ní fún mi díẹ̀ sí ìrìnsì màá lè mọ̀. ṣùgbọ́n tó bá ti wá kọrin fún wa tó bá ti bá ti wà mú níbí gbàyìnlá máa mọ̀ bí a máa sì ń jẹun seventy thirty ni. lọ́sọ̀ọ̀sẹ̀. bọ́lá. lọ sọ fún aláyọ̀ bí mo ní pé èèyàn kan máa gba máìkì lọ́wọ́ ẹ̀ sí mo fẹ́ kọrin fún mi mo fẹ́ kó orin mo máa gba máìkì lọ́wọ́ ẹ̀ sí. Ah, that's nice Si no tí tengo ní lọ́lẹ̀ o. gbogbo nǹkan ni mo lè ṣe gbọ́ nǹkan tó sọ. ẹ burúkú ni ṣé ó yẹ kí n sanwó. ẹ̀yin ni mo máa kọ́kọ́ gbé láti ìgbà tí táyà mi gan ti lò ni mo máa kọ́kọ́ gbé lẹ́ni àkọ́kọ́. báwo lèmi ṣe mọ̀ kó o tí gbèrò lẹ́ni olórí burúkú ẹ̀ ṣé kọ́ ló risk life mi débi. à ń bọ̀ àṣé ọ̀kadà ẹ̀ ò tiẹ̀ níná àgbà tí ọlọ́pàá ẹ̀ dáa dúró tó ń béèrè pé o tọ́ná ti where where your life so kò fẹ́ risk life mi kí n kó sínú kànáà torí tí bá tí bá tí bá pè orí ẹ̀ orí àpèwà yóò tún máa ágì you no dey look face Oh dá mi mọ̀. àwọn ọ̀gá ẹ̀ gan-an wọn lè bèrè owó lọ́wọ́ mi ó dà bọ́ni tamak yẹ wa. pọ́nrẹ́ ilé ni. ok pọ́nrẹ́ ilé tamak ló ti wá so àyíká yan ọmọ ẹ ó ń yọ ẹ lẹ́nu àwọn ọ̀gá ẹ wọn gbọ́dọ̀ bí aloma àti fighter akute wọn mọ̀ yìí pé ọba kan lèmi àti wọn jọ jẹ bàbá kan náà ló bí wa tọ́ bá gbọ́ pé irú ẹ̀ ń bèrè owó wọ́n yẹ kán pa ẹni ó dàdúró olórí burúkú ni ẹ ò fẹ́ mọ̀ rè ẹlímẹ́ǹtì ẹ̀dá ẹlímẹ́ǹtì orí ẹ̀dá ó dà rider permit ẹ dà rider permit tó yẹ kó lò tó yẹ kó lò mo mú ẹ ó mo arrest ẹ mo arrest ẹ. ṣèbí èrò lẹ́yìn náà ah, ẹ̀rẹ̀ tún halẹ̀ mọ́ mi èrò ní ẹ̀yìn rẹ̀ lè bèrè rider permit. èrò ní bàbá ẹ̀. lórí burúkú ẹ kú mọ rè mo pẹ̀lú àwọn tó ń sọ fún federal government tí mò ń bẹ̀ wọ́n bí ẹjọ́ ẹ má kàn án sún ẹ má kàn án sún kó pẹ̀lú wọn kó wọn bẹ́ẹ̀ wá pé ẹ má kà á sùn àwọn bọ́ọ̀sì mi nù ẹ bẹ́ẹ̀ fi wọn lẹ̀. ṣùgbọ́n ìgbà gidi onídìí ọ̀fẹ́ wọn borí kúrú báyìí. ṣàbàrà wèrè ara ẹ jẹ gbèsè o tó fẹ́ sunlé bá mi mọ́ mi lórí tọ́ba lórí eléyìí lágbo lé iṣẹ́ pẹ̀lú kó di ogún ẹ̀ o kì ó fẹ́ wúre àbí lẹ́yìn ọ̀dà mi o tún rú o fẹ́ sunlé mọ́ mi lórí bàbá ìkọlù ẹ̀ ṣàbàrà. ó di àdélé bọ̀ ó yá ká jọjọ́ àìṣe òyìnbá yìí o. yẹ́sítà ni ṣọlẹ. ẹ kalẹ. ṣọlẹ ọmọlẹ ẹlẹrú. àìṣó mísíkà. ọlẹ orí ti. ẹrú ọjà orí ẹ yàtọ̀ <laughs> orí ẹ yàtọ̀ o tó fẹ́ ju eléyìí fọwọ́ ayé. àbínà ọlá iná ni. ọlá <laughs> ọlọ́run ni. for your information and unforgettable mo rí ṣabaran létí ọmọ olórí burúkú yẹn ó sá wọlé ó gbóhùn mi mo bá ń bẹ̀ yẹn ó ń tẹ ẹ̀bà kọlùbọ̀ ẹ̀bà kan bẹ̀ yẹn mo rí ẹ̀bà tó ń tẹ̀ mo dẹ̀ ní ẹ má máa gbọ́ oúnjẹ ń bì mo ti wọ́n rùn gbogbo wọn tipẹ́tipẹ́ òun ò fẹ́ gbọ́ wọn á lọ pọnlẹ̀kùn ẹ̀ kò sílẹ̀kùn. èrè làjà ń bẹ́kùn ṣe o tí n bá hàndù ẹ̀ wọ́n á gbà á lẹ́tì <laughs> ọmọ mi ní olórí burúkú ẹ̀yìn àìṣó mùsíkà gbogbo bó ṣe plé tó ju òun ní royal bob lánàá owó ẹ láti gbọ́. <laughs> ó tọ́ ni ó tọ́ ni. o plé mọ́. Ah, ẹ wà ń bẹ̀ ni. èmi ò wá ẹ bọ̀ kó tó ti plé mi gbọ́ èmi náà ń pè ní iwájú ojú ẹ̀yìn ojú eegun ọmọ akéré ń toko. ìrúbalẹ̀ kò sí bíbí ò sí ń bì kan information wa ń bẹ̀ ọ̀nà àfún mi wọ́n á interform mi ah. wọ́n ló play gan ẹ̀bọ̀ ti gbájú. kádẹ̀ ni mo mọ̀ pé ẹ máa gbọ́ ni à ń bá fún yín lọ́wọ́ ń bẹ̀. Ah, irọ́ ni ọ̀sà ah, ẹ̀ ó lè jù sí náà. <laughs> sọlẹ́wà ìṣọ́magunmatẹ̀ àìṣó mísíkà ìrúnmalẹ̀ àìṣó mísíkà ẹ kí ló wá jẹkù gbogbo gbogbo dédé náà ìjó tó lọ lánàá ní royal bob. ti royal bob kì í ṣe pé mo lọ play gangan ńbẹ náà mo kàn gba máìkì ni mo kàn fún ọ lọ́wọ́ wò kọ́kàn mọ bí mo ṣe tó náà ni <laughs> ṣẹ́rí irú ibẹ̀ yẹn gbogbo tí yẹn bá pa ń bẹ̀ owó àwọn bamboys tó wà ń bẹ̀ ni. ẹ oníṣẹ́ ṣiṣẹ́ ni ẹ̀yìn eh, eh, agàn wọn á tẹ́ẹ̀sì tẹ́ẹ̀sì microphone wọn á dẹ̀ ní kẹ́ máa lọ lẹ́yìn bẹ́ẹ̀ so o rí nǹkan kan mú bọ̀ tó lè sọ pé ẹ̀ ọ̀rá kàsálí ẹ̀ gbà ẹ̀gúnjẹ ti rè. ẹ jẹ́ ká sọ èyí tí ó mi. àìsàn mi síkà tàbí ògbó yẹn tàbí ẹgbẹ́ ẹsẹ̀ yẹn ò lè tó gbó ẹ tó lè ṣe láàánú ọ̀rìjọ́ ti bí dà òun ọ̀rìjìnà gbèsè tó jẹ́ owó lé bó bá ti rí jẹ̀gúdẹ́ fílẹ̀ fi owó lélẹ̀ yẹn ráìtì tì mí. owó lé yá ṣé bí ìparí oṣù ni mo sọ fún yín pé a máa fún yín ní gbogbo ẹ̀sán. àmì ò lè bá mọ̀ màdó ò ti rí ṣe láti ìdúró yàgò tí bí ẹ̀ náà ò lè bú mọ́. èmi ti nídìí owó bí mo wà yìí máa gbówó lé ẹ̀lẹ́ mi ní ìjọ de ìparí oṣù wọn mo nídìí owó because urgent matter kan wáyé sí ti ṣáájú mi. mo rálí àwọn tí mò ń friend yẹn rálí out tí mò ń date tó máa ń rí pẹ̀lú mi yẹn mo fẹ́ fìdí ẹgbẹ́ lélẹ̀ àbí kú ni ẹ ọ̀rẹ́ mi tí o bá tètè fìdí ẹgbẹ́ yẹn lélẹ̀ á títí two months tòmí lè fẹ́ lóògùn èèyàn lọ́rùn mi fẹ́ kó kú sọ́kù torí mi kọ́ ọmọ pápí kú ni kí tó máa ta sùn tó nípa bẹ́ẹ̀ mi fẹ́ fìdí ẹgbẹ́ lélẹ̀ àwọn apá òkú kan ẹ̀ẹ́dìyẹ ẹgbẹ́ yẹn bí mẹ́sàn-án máa ṣe òkú ètùtù yẹn lọ́wọ́dé tí owó wọn ilé ọba ńlá ló ti fẹ́ ṣe ilé bàbá onífà ó ṣàmọ̀bẹ̀ ẹ̀ ẹ̀ ó mọ̀bẹ̀ ó ní oríṣi òtútù ni ó dẹ̀ kọrin lóòótọ́ ọ̀pá ẹ̀ lójijì. báwo ló ṣe máa jọ olórí tó yẹ oníṣẹ́ òtútù ó ní kó bẹ̀rẹ̀ sí pọ̀ ẹ̀jẹ̀ sí rẹ̀ elétùtù ni eléré tí mo rò pé wà tí mo àìmọ̀ ìyàwó aláwo tó bí tó jókòó sí rè wo bẹ́ẹ̀ ni kówó ìyàwó tèmi fẹ́ bìdì ẹgbẹ́ lélẹ̀ mo ní dúró kò kàn sí ibù mọ́ nígbà tó ń jẹ́ pé bóyá èmi mọ̀ pé ọ́jẹ́ǹtì ìfi ẹgbẹ́ lélẹ̀ máa tutù wáyé bẹ́ẹ̀ sáré káàkiri tó bá jẹ́ kó ṣubú ṣé kìí ṣe kó oyún ọdún àkókò nígbàlẹ̀ àgbà owó ẹ̀rọ ẹ̀kí tó kún mi náà. ṣé bí ìparí oṣù náà la sọ tẹ́lẹ̀ kí máa fi gbogbo ẹ̀ tẹ́lẹ̀. mo lábì dúlé yọ. ìgbàgbé ṣọ́ọ̀tì ni pé mi àtẹ̀tẹ̀ àgbẹ̀ olórí burúkú bàbá ẹ̀ ló kọ̀ mi ṣébi ilé bàbá ẹ̀ lélẹ̀ máa gbowó ilé ẹ̀ lọ ṣé tíṣẹ́ orí ò bá pé ò dẹ̀ fi jẹ́ òbí lẹ̀ olórí burúkú àmọ́ tó tájú ló ní ìlú ọ̀rẹ́ bastard mo bá sọ̀rọ̀ tí mo tún bá mi náà ọ̀gá ilé ó ti ẹ̀ dà ó ti ẹ̀ ní áfíríkà magic ilé ilé ìlú ló ṣẹlẹ̀ sọ́dà lọ́kọ̀ kú lójú àwọn ìlú áfíríkà magic ilé ló lọ. Ọ̀rẹ́ ìyẹ́dàrẹ́ ìyàwó yàgò ní ẹ̀bẹ̀ ní ẹ̀bẹ̀ yìí.

wọn yà sálẹ. olúṣọlá bọ̀bọ̀ olórin àìṣòwò báwo ló ṣe jẹ́ báwo ló ṣe jẹ́ ọ̀rọ̀ rẹ o ariwo ìbò sí o elédùnwá báwo ló ṣe jẹ́ o báwo ló ṣe ṣe tẹ̀mí èèyàn fi tán wọ́n ẹ̀dọ́. diet ṣe kí ló gbọ́dọ̀ kí ló dé sahara ìyàwó mi wá. sorry madam. officer ìdí ẹ̀kú lọ́rọ̀. all right sir. Hey, hey, officer. Huh? Close it back. a lọ sí ilé ìyá ah, madam ẹ pẹ̀lẹ́ o kí ló wà ní bùtù yìí ẹ kò sí kankan ní bùtù mi ẹ ṣíọ àmọ́ ah, ṣíọ sà. ok mo ń bọ̀ ọ́. Ah. come down, come down, come down. Àkóbá dábàá kò wá bá o. Ah! Number plates. Can't use these are the old number plates. A eh, number plates in abi? Yes. Ah, mo máa change ẹ̀ mo change ẹ̀ láìpẹ́ ẹjọ́ ẹjọ́ ìyàwó mi sì ló ń gbé lọ́sọ̀ọ́sì tó ẹjẹ́ ti máa lọ. See for the past three months, the government sọ fún mi pé change the number, ẹ change the number, it's a new one. Imagine tí màá da ẹdún ní sìtì màá yẹ kí ẹ lọ ẹni pọ̀ ọlọ́pàá ọ̀dà ọlọ́pàá ọ̀dà so ẹni náà ronú ọjọ́ kan báyìí kí ẹ ṣe kí ẹ ṣe lásìkò má bínú ọlùgbà ó sì bínú ẹni tí màá da ẹdún ẹni pọ̀ ọlọ́pàá ọ̀dà ọlọ́pàá ti dábàá yá. ọlọ́pàá dàsà ìyàwó mi ó sì kéré. ok títí máa gbé lọ sọ́sìtì ok problem. madam all right sir. jíjẹ mi mu ni mo ń béèrè lọ́wọ́ rẹ̀ sábàbí àbùkù tún ṣe wáyé ọba òkè òye. ṣọlá. tún lè bàjẹ́ ibi ìbáyìí ló wá bàjẹ́ sí síwájú ẹ̀kọ́ rèé ilé ìtìpọ̀jọ́ nínú àmì burúkú gbáà ni. wàhálà ètò ẹlẹ́rù gbogbo ohun kan tó fẹ́ẹ́ fi ti ẹ̀dá yé mi eh, arábìnrin wọn ló fẹ́ mí kọ́ ló fẹ́ pé ọkọ ẹ̀. bá a dá ẹ. no no no dá ẹ. nọ́mbà wo. èyí tí mo fi my life store. my life. yes sir. 对吧？ Pastor Lee. police station bó ló wà. ó wà ní kúta police station báyìí. kúta àwọn ọlọ́pàá ń sin iṣẹ́ fọwọ́ pé kì í sí lẹ́yìn ẹ̀ tí bá ti dé bá ti dé ẹ̀ máa ń gbé ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ bá rí ọkùnrin tí à ń sọ yìí ó burú burúkú ó burú bàjẹ́bàjẹ́ gbogbo ara àdúgbò ló mọ tó bá ti dé báyìí ẹ wò tó mọ ti ìyá tẹ bí tara máa ma sá káàkiri ni because bó ṣe ń rèpà àgbàlagbà ló máa ṣe ń rèpà ọmọ kékeré náà. ẹni yẹn máa ń rèpà ọmọ kí wọn rèpà àgbàlagbà. bẹ́ẹ̀ sá. ṣé o ti rèpà ìyàwó yín rí. rárá sá. ó rèpà ìyàwó yín ìyàwó fi ṣe nǹkan tó ṣe yẹn because case tó wà lẹ́yìn ni wípé wọ́n bá òkú èèyàn ẹni tẹ́ ẹ̀ sọ yìí lẹ́yìn ọkọ ìyàwó yín kì í ṣe pé bóyá fẹ́ rèpù ìyàwó àbò rèpù ìyàwó yín kí ó wà lábí. òkú ẹni tí ó rèpẹ òní ọkẹ. ó ti rèpẹ àbò fẹ́ rèpẹ. òkú eh, eh, ẹni tó fẹ́ rèpẹ. ok so kí ló wá ṣẹlẹ̀ tó fẹ́ kó wá dípò wá kú ọ̀hún. Eh, ìgbà tí ó tó fẹ́ ṣe yẹn tó wá bẹ̀rẹ̀ sí jọ drag ẹ̀ mistakenly. Um, tí wọ́n pẹ́ bó ṣe rí nìyẹn ní ń ṣe murder case náà ní ń ṣe fight um, self defence ni but màá ní láti rí àwọn ìmọ̀ wọn kí n bá wọn sọ̀rọ̀ ṣe mọ èyí san lórí ìròyìn iṣẹ́ tí òkúta ń ṣe ó tó kan ìkòrò ìbí ẹ̀ ṣe mọ pé yàrá wọn ni ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí ṣùgbọ́n láti gbọ́ láti ẹnu wọn kí ló ṣẹlẹ̀ báwo ló ṣẹlẹ̀ táàmù ló ṣẹlẹ̀ kí ló fà tó fi ṣẹlẹ̀ ṣe understand all the same kò sí wàhálà ṣẹgbọ́. Um, ẹ kàn ní sọ̀rọ̀ kan kí kan náà bọ́ ah hey, mọ́mì wọ́n máa ti close supermarket kan torí yín báyìí ah ráìsì rè ẹ̀wà rè provision ló tún kún bí. ẹ ṣeun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìràwé ni kì í jẹ́ kíyàwó jọ̀dọ̀ ọ̀hún alákànsìn mi kì í jẹ́ kí padò ráhùn epo ọkọ mi ẹ mà ṣe mo dúpẹ́ okú ìnáwó okú gbogbo ìgbà mi bó ti mú wá ti rí tó ọlọ́run tó fún yín fún mi èso òsì wa nígbà lọ́wọ́. àmín àmín mà. bàbá àfẹ́ ọlọ́run máa ràn ẹ́ lọ́wọ́ ojú òsì ni ọtí. àmín mà. so wá rí o ṣé ìràwọ̀ rẹ tó ń wíhun ó di dandan kí ìràwọ̀ rẹ ó jáde borí bọ́jọ́ bá ti yọ báyìí dandan ni ìràwọ̀ rẹ ó jáde gbogbo èèyàn ó sì gbúrò rẹ sí dáadáa. ẹ̀yin tèmi lẹ́yìn mébí mo wí fún ọ pé kò tètè sóúnjẹ ká ló ti ṣe nísìnyí gbogbo kàǹtì rẹ ó ti jẹun. ẹ má bínú mọ́mọ́ ẹ má bínú. ẹ um, gbé wá ṣé kò sáàyàn yín lẹ́nu mọ́ mi. àbí tí í ṣe lórí wọn. ara òun gan ti mọlé níwọ̀n bá jẹ́ ta sí ni sọ̀rọ̀ pọ̀ lọ school monday o. ẹ wò bọ́dá ṣọlá àti ẹ̀ lọ́rọ̀. pẹ̀lú àmọ́. ẹ lè máa pílẹ̀ fún wa ní ìpàdé wa. mo fa láǹsì yín o. bọ́dá ṣọlá ti sọ fáwọn esco tó pé èyí máa play fún nípa mẹ́tọ̀ wọ́n ti sọ pé ta ló ń jẹ́ àìṣù àìṣù mo ní ọ làwọn kan bá náà ò gbọ́n yín rí páwọn fẹ́ lọ pe two face tàbí nice kan wá kan fún un mo ní kí ni tẹ bá gbọ́ orin bọ̀bọ̀ àìṣù ẹ ní gbórin mi mọ̀ òun lẹ máa gbọ́ mo ṣáà sọ fún ọ pé èyí lẹ máa play fún department wa o. kò sí problem gbogbo ètò sanyẹn náà ló dáa ṣe ti gbọ́ but tèmi lẹ́yìn ó ti ṣẹlẹ̀ o. kí ló ṣẹlẹ̀. mo ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí detention ni àti ẹwà. kí ló ṣe kí ló ṣẹlẹ̀. òun àti láńlọ́ọ̀dù wa lọ́jọ́ fa wàhálà ìyẹn fẹ́ rí pẹ́ bí àǹtí ẹ̀ ń ṣọ́ọ̀bù báyìí bó ṣe tì í orí tí ẹ mọ̀ mọ́ lọ lẹ́bàá kó fi gbágun bẹ́ẹ̀ dùn bó ṣe kú nìyẹn. gbé tó ọtí ọtí nínú wa ní jẹkí sọnù ilé o àti ẹ̀ṣá lọ́rọ̀ kan ló ṣe palẹ̀ mọ́ òkú ẹ̀mí ó fẹ́ lọ jù ní ibẹ̀ làwọn fìjìláńtì ti lọ wọn lọ ṣe di kéèsì ni. mo má ṣe bẹ́ẹ̀ kó kàwé kàwé náà. àwọn kàwé kan nílé ìwé àgbà ọgbọ́gbọ́ ìyẹn sì tó bá ṣẹlẹ̀ tó ń náà ṣùgbọ́n ọ̀dà is like kéèyàn máa ẹni tó ti jẹ́ dírẹ́bà tó ti wà mọ́tò láti twenty years ago tó bá ra wa fún wa mọ́tò ìjọkọ̀ tó bá kó sí gọ́tà ẹni tí ò wà mọ́tò rí a máa sọ pé báyìí lè fi wà bẹ́ẹ̀ rẹ̀ ti lè bá wà báyìí lè bá wà báyìí sóò ṣùgbọ́n bó ṣe ń ṣẹlẹ̀ nìyẹn ọ̀rọ̀ lọ́ọ̀yà ti jẹ́ kí n mọ̀ pé kò sí pọ́blẹ́mù pé àti ẹ̀ máa bọ̀ lẹ̀ ṣe ti gbọ́ má wàá jẹ́ kí mọ́mí fura ọ̀pọ̀ ńláńlá ṣe Jẹ́mi ò ti yẹ kọ́ níbi táwọn ò ta náà. Àrò ni mo fẹ́ dá ọ̀rọ̀ náà jù ọ́. Mo mà ti dábọ̀ nílé ìdáná náà. Pẹ̀lú gbogbo ẹ̀rí tó wà ní iwájú ilé ọjọ́, ó fi hàn gbangba-gbangba wípé ọ̀gbẹ́ni Kàsálí Adéwọlé ó jẹ́ perpetual troublemaker, habitual rapist. Tábánika wo àti òṣèlú ìgbésí ayé rẹ̀. A rí wípé ẹni tí kò fẹ́ láti kúrò ní ìwà bàjẹ́. Ohun tó mú ọmọkùnrin láti sá kúrò nílé àwọn òbí ẹ̀ at the age of thirteen only to resurface at the death of the spirit. Now, from the space of the thirteen years ló fi kú wọlé yẹn méje ló fi kú wọlé tó fi dípò dàgbà wá bẹ̀rẹ̀ sí gbogbo gbogbo wá kílẹ̀ mọ́ àwọn òbí ẹ̀ tí ò mọ bí wọ́n ṣe gbé tí ò tọ́jú wọn tí ò ṣe tí ò ní ọkọ ṣe pẹ̀lú ọmọ àwọn òbí dààmú dààmú wọn ò rí ọmọkùnrin àwọn gbà tí wọ́n kú ó sọ fèsì wá kílẹ̀ mọ́ láti ìgbà thirteen years tó kúrò lé yẹn ó tẹ̀ láwọn thugs kiri àwọn jàgídíjà gan kájà ń bí kájà lọ́hùn to buttress the fact that ó ti ní àwọn ìwà tí ò dá lára on the fourteenth of February Kasali Adewole, ex-convict mi tó ti ṣe wọ̀nyí mo bá wọn bèrè ìyàwó oníyàwó lórí ọ̀rọ̀ pé màá fẹ́ ẹ̀ mi fẹ́ tó di dùn ara tó bẹ̀rẹ̀ sí máa lọ yẹn ìsan rẹ́kọ̀tà ìsan rẹ́kọ̀tà wíwẹ́ ẹ̀dẹ̀ ṣe báyìí kò ṣeé ṣe kó jáwọ́ nínú ìwà pálapàla òun ló mu tó fi wọlé tọ̀ arábìnrin olúlẹ̀yẹ nínú matrimonial home kí ló wá débẹ̀ àbí ìdípẹ́ láńlọ́ọ̀dù jẹ́ òun ní bẹ́ẹ̀ ọ̀ṣẹ́ máa ń gba owó rent tó bá jù kì í kátánà tẹ mọ́nú yàrá obìnrin for that matter tàbá ní ká wo weight àwọn méjèèjì yìí yìí seventy eight obìnrin olóògbé hundred plus olúwa mi ṣé irú ẹni bẹ́ẹ̀ yẹn lè wọlé tọ́ obìnrin ẹ̀jẹ̀ wọ́n pé ọmọ obìnrin ohun ẹlẹgẹ́ ni wọ́n fragile very fragile àwọn àwọn náà wà ní kọ́ọ̀tì ṣé irú ọkùnrin bá wọlé tọ́ kò ní wọ́n bó ṣe máa du ara ẹ̀ pé fi mí lẹ̀ mi ò ṣe mi ò ṣe in the process ló tó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ kì í ṣe wípé mrs olúlẹ̀yẹ mọ̀ọ́mọ̀ fẹ́ sọ pé òun fẹ́ pààyàn àbí for anything wọ arábìnrin láti gba ara ẹ lẹ̀ òun nìkan ló wà nílé kò sẹ́lòmíì káwá sọ pé ọkùnrin tó ẹ pé ó ti ní crown all written all over him kò sí tí ò ní ṣe he drinks he fights he, he gets angered easily over wá wọlé harmless woman fragile woman and with the postmortem that I have a copy here ó jẹ́ ká mọ̀ wípé olóògbé Kàsálí Adéwọlé ni ó wà àkọ́tẹ́sì so kì í ṣe wípé mrs Ìbùkún Olúlẹ̀yẹ ti olóògbé ló ẹ̀kọ́ ṣaláìsí but because of wà hepatitis ìyẹn ló ló ló ló ló ló rọ̀ mọ́ ohun tó ṣẹlẹ̀ sí ẹ̀jẹ̀ rúgbà ọmọ tó lè bí because the push was not heavy enough it wasn't heavy wípé ẹ̀fìmílẹ̀ ẹ̀fìmílẹ̀ náà nínú ilé mi ẹ̀jọ̀ mi ò ṣe léyìí wọ́n fi kọ́ńtù wọn fún tẹ́sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ló ẹ̀jẹ̀ ní ìsìnkú ni orí bó ṣe yí my lord èmi á fẹ́ rọ ilé ẹjọ́ yìí láti wo kéèsì yìí not even as master but a case of self defence láti lè gba ara ẹ̀ ló fa tó ṣẹlẹ̀ àná so màá fẹ́ kẹ́kọ̀ọ́ wo mrs lúlẹ̀yẹ lẹ́sẹ̀ lọ́rùn kàdá aláre wọn á lè láti rest my case. Yes. olúwa mi mi ò ní fẹ́ ká fi ètè sílẹ̀ ká máa pa làpálàpá rárá yóò rújú rárá o nítorí pé mo fẹ́ fi dá ilé ẹjọ́ yìí lójú gbangba gbangba wípé sà ọdún táwọn yìí. a sì bá wọjà ọjà túká o. ẹ oh, ṣe gan-an lọ́yà mo orílẹ̀ kí n tó ṣe gan sa mo ti fún wọn ní balance tí o kù sa. oh beautiful beautiful. lọ́yà ẹ jọ mo kí yín gan mo ẹ kúṣẹ́ inú mi dùn mo ti rí nǹkan tí wà lẹ̀ ẹ wá jọ sáà ẹ̀yin nìkan lọ́rùn ni ìyẹn tí yóò lè gbẹ̀yẹ̀ wá fún báyìí o. Eh, Mr. Shola ṣẹ́rí ẹ ní láti máa dúpẹ́ lọ́wọ́ iṣẹ́ tiwa làwọn ń ṣe iṣẹ́ tá à ń gbowó fún là ń ṣe dábàá lè ṣe yẹn lójú àmì wọ́n lè dí wa serious ó dàbí kẹ́ a ní ẹ̀yin náà bẹ́ẹ̀ ṣe ń kọrin yẹn ká máa ní ah, àwọn ọkùnrin yẹn ń kọrin gan iṣẹ́ tẹ̀ ń gbowó fún mi ẹ̀ náà ti kọ́ ọ́ ṣe kí n sì sìn tó bó ṣe rí nìyẹn. ẹ ṣe sá ẹ mi dẹ̀ tó a ní àìdíà kan sá mi mọ̀ bẹ́ẹ̀ ṣe máa wo ẹ̀ṣẹ́ rí arábìnrin tá à sọ pa èyí ìyá ẹ̀ ó fọ́ lójú ó darúgbó wọn rò pé ṣé tí a bá múlò wá sí kóòtù tádájọ́ bá rí ṣé wọn tún lè ṣíjú àánú wò pé ọmọ inú ọmọ máa tọ́jú yẹ àbí nǹkan kan. Mr. Shola kò lè tó yẹn kò lè tó yẹn iṣẹ́ tiwa láti plead for leniency tó ṣe é sìn kò ìbàdàn bàṣẹ lọ ń gbé àwọn kan wá kíní kan kíní kan kára lè ṣíjú àánú wò èèyàn ó tì o ohun tó bá máa ṣe ló máa ṣe bọ̀ wọn bá ṣe lè brief lenience pé adájọ́ á fojú àánú wo ẹni tó wà ní dog adẹ́sàánú fún un lónìí kó máa lọ́gbọ́n pé òun appeal tí òun discharge nǹkan táwa gbogbo fún ní iṣẹ́ tiwa nìyẹn ṣẹgbọ́n ẹ bá lọ kó one thousand babies jọ àwọn ọmọ mú kẹkọ̀ọ̀kan pé ẹni tó wà ní dọ́ọ̀kì ló bí wọn kò kàn rájọ́ ṣèyí sì ẹ má dàmú àmúnú màmá ẹ má fún ọlẹ àwa mọ̀ nǹkan tá máa ṣe. wo bàjẹ́ ni àbí ti bàbá kárí láyé àdìsá ọkọ mi títóbi jáde láyé kò bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan ya èmi sì rẹ̀ wò ní payọ́ níbi tí wọ́n bá pa yọ ló ti jẹ́ báyìí ah, wọ́n gbà tìlẹ́yìn wọ́n gbà kò lè ṣe é kò lè ṣe é kò lè ṣe máa ṣe dára ó ṣe nírú kan tí mo sì wá wà yìí. Elédùà mo ti wá rí mi báyìí nísìnyí. Owó òkùnkùn ayé ni mo wà báyìí. Ah! Ọmọ mi ò dákun. Wọ́n lọ bá ti tọ̀ mọ́lẹ̀ sọ̀rọ̀, dákun bá bá tọ̀ mọ́lẹ̀ sí. ló bá ní ọjọ́ burúkú dà sí rẹ̀. Ọmọ mi kí ni yóò tí bùkún àì tó lè wà báyìí dàkú bá túlẹ̀. mo ráwọn ọkọ tí mo bí àwọn ọkọ tí wọn pẹ kọ òkú tí mo sì lọ́kùn ọmọ pàṣẹ pẹ̀lú báwa jẹ́ kábàámọ̀ bí àwọn ọmọ mi orípo tí mo wà ẹni bí kókó pa ayé mo wà báyìí dàkú. ọlọ́run alára o bàbá alára. aláwo lèyí o ọlọ́run alára o irú ara wo lèyí o. àbẹ̀bẹ̀ ni pé ara mi sọ fún ọkọ tó ń ṣe gbogbo ṣe pàdé sọ ọ̀rẹ́ mi jáde. tó bá jẹ́ pé dájú wa náà wà láyé nǹkan táwọn náà máa sọ nìyẹn but ìwọ máa wọrí hmm? máa wọrí o mo ṣàmọ̀ wípé tó bá jẹ́ pé mi ni ìjọba iná ṣẹlẹ̀ sí ó náà máa dúró so this is the time tèmi náà gbọ́dọ̀ dúró gẹ́gẹ́ bí ọmọ ogun for everything will be okay lọ́wọ́. ẹni kò kọ́ sí ìpínlẹ̀ bá mi. ṣọlá wo ṣe ń ṣe báyìí wo ṣe ń ṣe báyìí okay tí mo bá ṣe bá kí ló fẹ́ kí mo máa ṣe o eh. okay and eh, báwo ni demo tó fẹ́ mo lọ sí potential records. demo. yes. Ah, báwo ló yẹ sọ bàbá ṣé ó máa wà nínú station yìí màá máa kọ́ ọ́nà lè gbé kọ́ káàkiri ṣé ó tí ò tẹ̀sẹ̀ tún ni mo máa sọ pé mo fi compose demo mi ṣe dẹ́mọ̀ kankan àdúrà mi sọ̀rọ̀ ni pé ọlọ́run jẹ́ kó bọ́ kúrò ní ilé tí mo kọ́ sí dáṣọ. ṣọlá olúṣọlá á jẹ́ pé o mọ reason tí mo fi wá bíbá ènìyàn o yes ó ṣàmú gbogbo ìlànà tí a ti là sílẹ̀ tó wá jẹ́ wípé ìwọ mo wà nínú àwọn yìí báwo ló ṣe fẹ́ jẹ́yàn láyé tó lè mo ṣe fi ara mi sílẹ̀ so that you won't lè máa ní tábẹ̀ yẹn wọ́n lè máa ṣe to tó yẹ kó please please the only thing tó lè ṣe fún mi ìdúró kan ṣoṣo tó lè fún mi Ṣọlá please ìtùnú kan ṣoṣo tó lè fún mi the only thing to lè ṣe tó make me happy only ní kó that. lẹ́nu yìí. ẹ ṣe gbogbo tó yẹ kó Please, tell me, please promise me you will do it please promise me you will. funny o. <laughs> that's just because so beautiful. no exactly my car, parọ́. first time tẹ máa gbọ́ music tẹ dey express ẹ síta me, tèmi òun rè at your tiẹ̀ purọ́ you ìdùn. <laughs> um, it's beautiful um, in your bar, kówó lórí the artist by. definitely you need regret it you know. exactly ma yeah. kí lórúkọ artist yẹn náà. olúṣọlá ni mà. yeah olúṣọlá. olúṣọlá wo ni. Eh, olúṣọlá àbọ̀bọ̀ aisho. But why should? Kò wọ́ ọ̀tẹ̀. Ọ̀gá, wọ́n ní ojú ju gbogbo àwọn pàṣẹ yìí lọ. Wọ́n ní ìdúró wà òkè. Mo ní kò wọ́ ọ̀tẹ̀. Ẹ wọ́n tún ṣẹlẹ̀, ẹ wọ́n tún ṣẹlẹ̀. Bóyá ẹ̀mí ìpàtẹ́ láì bóyá ká àgbẹ̀kọ̀ tí ẹ bá láì. Mo ní kò wọ́ ọ̀tẹ̀. Don't argue with me, alright? Um, gbogbo àwọn dẹ́mọ̀ sáré bó ṣe wà kó wá lọ́fẹ̀ẹ́sì báyọ̀ ìwọ́n àtàrí tó rẹ̀ fún lẹ́yìn tí ilé ẹjọ́ yìí gbé gbogbo ẹ̀rí tó wà níwájú rẹ̀ wò àti atótónu àwọn agbẹjọ́rò méjèèjì a rí dájú pé ọ̀gbẹ́ni olóògbé Kàsálí Adéwọlé jẹ́ ìpáàlẹ̀ nígbà ayé rẹ̀ ṣùgbọ́n ilé ẹjọ́ yìí kò rí àrídájú pé òun ló ṣe ẹ̀sùn tí àfihàn tí ó ṣe okùnfà ikú rẹ̀ yìí. nítorí pé òfin ilé wa kò gba ẹnikẹ́ni láàyè láti lo òfin lọ́wọ́ ara rẹ̀ nípa ṣíṣe ìdájọ́ fúnra rẹ̀. nítorí ìdí èyí ìdájọ́ mi rè. ilé ẹjọ́ yìí sọ ìwọ arábìnrin ìbùkún olúlẹ́yẹ sí ẹ̀wọ̀n gbére pẹ̀lú iṣẹ́ àṣekára. òjò dàbí ọ̀gbẹlẹ̀ òjò dàbí ọyẹ́ àjò dàbí ilé. títọ́jú tó péye bá ń bẹ nínú ọgbà ẹ̀wọ̀n wọn nítọ́ síwá owó. tí wọ́n bá ń fi pléènì gbé wọn lọ sọ́gbà ẹ̀wọ̀n kò mà ní tọ́ síwá o. gbọ́ wípé mo parọ́ mọ́ra rẹ̀ jẹ́ kí n fọ́ Nígbà tí ń rí tí mi lẹ́yìn, tẹ̀rù ń tẹ̀rù ìfẹ́ lápò ọmọ mi ní sílé mi náà nìyẹn ètò tó lórí lórí ìṣàkóso ọdún náà. ọmọ mi ìbùkún ìbùkún. ó ṣe jẹ́ ní ọ̀nà ojú ó ṣe jẹ́ ní ọ̀nà ojú ó ṣe jẹ́ ní ọ̀nà ojú ló fi ń dárú àlàyé o ọlọ́run alára o bàbá alára o ọlọ́run alára o irú ara wo òwe yó. ẹ jọ ibi ìbá yóò ń ṣàkóso tí ẹ máa pariwo. Àwọn ó dàdúrà, ó dàdúrà fún màmá àti bàbá. What is this? Kòkòrò. Kòkòrò. Àbọ̀ rẹ̀ kò ní nǹkan yẹn Ope bó ti wà mú o. Sórí lánàá, gbàyà Àbíkẹ́ wá yìí, ó pé ó ń kọ nǹkan dáadáa, O wari rí pabambari rẹ̀, ìyá Àbíkẹ́ ló wí fún o ó pé ó kọ́ ọkọ èmi fún ara lára mi ẹ wá kọ ìyá àbùkún. ìyá àbíkẹ́ ni wọ́n sọ pé ilé ikọ̀ ìyá àbùkún. pé kó kọ́ pé ó kọ́. pé kó kọ́ ìyá àbùkún fún ẹ. ẹ àfẹ́ ìfẹ́ right ìyá ìbùkún let me see. sọkọ ó kọ mà òun ní jáde. ó kọ bí ó ṣe kọ fún ìyá àbíkẹ́. bẹ́ẹ̀ ló ṣe kọ n ò wí fún ọ ọmọ dáadáa ó jèrè rẹ̀ lágbára Ọlọ́run. àmì mà mọ́mì mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín mà. èmi ló fẹ́ gbogbo ohun tí mo ní ta ló ní níbí ìwọ náà ló ní. mo fẹ́ kí ẹ jẹ́ kí n máa mú ìfẹ́ dàpọ̀ lọ ni mà. ta ló sọ fún kó o tó lọ mú ọmọ ẹ̀. ṣé o mọ̀ pé ìrònú ló kó bá obìnrin yẹn ni tó dẹ̀ mọ condition tó wà o mọ̀ pé ọmọbìnrin yẹn blind. Ah, ah! kékeré ẹ̀yin àgbà náà lẹ̀kọ́ wípé ẹ̀yin ò ní jẹ́ ni lọ́kàtàn kó tún gbé ni lọ́kàn lọ. ṣé ìwọ ni òwe yẹn tó ṣàbòbìnrin yẹn look tí àrùn ọmọ bá tiẹ̀ sọ ẹ́ ṣe bí ìwọ lójú tó lè fi rìn débẹ̀ pé kò lọ mú ọmọ ṣọ́bìnrin yẹn lójú. ẹ ǹ sá ẹyin náà ni mo fi parọ́ fún wọn lọ́wọ́ mo jẹ́ kó mọ̀ pé iléèwé ẹ̀sùn mọ ilé ọ̀dọ́ yín pípé àwọn àbúrò mi máa bá mi mú lọ síléèwé àti pẹ́jọ́ mi kọ́ sá àrò ìyàwó mi máa ń sọ mí bó ṣe wà yín sí i tí mo bá mú ìfẹ́ dàpọ̀ tí mo mọ́ra má má fi fíò lájí kẹ́mi nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn sàn ẹ má bínú. nígbà tó lọ mọ́mọ́ òun bọ́ lọ́dọ̀ mi ní ìsìn òun mọ́mọ́ dání ṣé ọmọ ẹ̀ máa jẹ́ kó ráyè ṣiṣẹ́ tiẹ̀ àbò máa jẹ́ kó ráyè ìrìn ẹsẹ̀ tiẹ̀ wàá máa pọn ọmọ káàkiri tó dẹ̀ mọ̀ pé iṣẹ́ obìnrin láti tọ́jú ọmọ. ṣe má bínú sá. carry you. carry you. I tó ń bọ̀ bí tó wà múmu dání pọ́n. ok um, it's alright ẹ eh, máa kó sáájú òun náà wá táyì láti lè fi tọ́jú ọmọ yẹn àì wá ṣé ọmọ ẹ̀ ti jẹun àbí wá mú lọ sí star canteen. um John. ṣé ìwọ ló compose rẹ. èmi náà ní sá. aisha èmi ní sá. ìwọ ló compose ẹ mm-hmm. ló dẹ̀ tó kọ́. Ah, congratulations once again. ah what's your name. laja lafrika ìbílẹ̀ bọ̀. laja lafrika ìbílẹ̀ bọ̀ ẹ̀ um, ó mọ nǹkan tó jẹ mí nínú orin ẹ̀ ni pé bó ṣe tó ó tún ní mí nìyí ṣé o message one, ń bẹ ọmọ àwọn míì tó rọ́mọ wọn sọ yorùbá báyìí wọn bẹ̀rẹ̀ sí nà wrong kó tó ṣe yìí i really appreciate it. ṣé o mọ lóríṣiríṣi ọlá ìṣòro tó ga bí ìlú should bless your blood. take second value the likes of um, um, Sunny Obi um, Nice Òṣùpá àṣà gbogbo wọn wọn pass through ambi ṣé understand stand tó dẹ̀ pé ọlọ́run ti ara iléeṣẹ́ ìgbé wọn ga lágbára ọlọ́run ọlọ́run máa gbé ẹ̀ga jù bẹ́ẹ̀ lọ. Um, jẹ́ kí n sọ òótọ́ ọ̀rọ̀ fún ẹ láti farabalẹ̀ o tí ì ṣe kankan ṣe o tí ì ṣe kankan you still have a lot to uh, ọlọ́run àgbì ẹ̀ga ju wọ́n ṣe wà lọ um, jẹ́ nǹkan tó ṣẹlẹ̀ lọ tó bá di next week Tuesday by nine a.m. jọjọ ọlọ́run kò wá rí mi so nǹkan tó bá kù láti ṣe máa jẹ́ kó. ẹ ṣe kọ́ ẹ ṣe kọ́. yẹn sọ wípé um, ẹnìkan ṣe wà lọ́dọ̀ mánéjà àwa ni a máa wọlé sí tẹ̀mí ẹ bá ti jáde. ok no problem. Ah, ṣé nǹkan tá a kọ síbẹ̀ yẹn náà iṣẹ́ ni. Ah, ọ̀rẹ́ wo iṣẹ́ yẹn ti gba yìí jù mánéjà yẹn láìpì ẹ̀ gbúdọ̀ wọn ló tabadélé ní kutu àti ṣẹ̀kẹ̀tẹ̀ gé gé kí n gé. 不知道。 hello sir. hello títí kí ló yọ. olúṣọlá yẹn ti wà ní báyìí sá ṣé kò máa bọ̀. nọ́sẹ̀sì ò ní ẹ́. àkókò sọ fún mi wà bí ìlọrin pé ṣé kò wọlé tí ìṣọlá yẹn bá wọ ibi tó bá wọ ibi. wọ́n lè ti máa bá gùn láti gbé àbújá. nọ́sẹ̀sì ò ní ẹ́ ó lọ sí àwọn ìdí ọ̀ kó lọ́ọ́ fún mi kan yẹn. tó ṣẹlẹ̀ ni pé ká sùn tọrọ fún un orin ọ̀nà ẹsẹ̀ kò dùn rárá ìlú ọ̀dà gbogbo ẹ̀kọ́ ọ̀nà àwọn rọ́bìṣì náà rọ́bìṣì lórí tí àwọn tó mú tó lọ́wọ́ rọ́bìṣì. rẹ́rẹ́sà rẹ́rẹ́sà ó pọ̀ sí kò jẹ́ pé tọ̀dọ̀ wa kọ́ ni ẹ̀gbọ́n sà ó lè jẹ́ dẹ́mọ̀ àfọ̀dọ̀gbọ́ ẹ̀ farabalẹ̀ fẹ́lẹ̀ sà ó wọlé àìdẹ́ ẹ̀gbọ́n àwọn èyí àwọn ọ̀la ìdí yàrá bóyá ọ̀dọ́ ni tí wọ́n gbé wọlé lè tó bí wọ́n kọ́ ọ̀rẹ́ pé tó mọ́tẹ́ ìmọ̀ ìyẹn sọ fún mi. partnership uh, we have standard ẹ lè ní tòkè standard Um, ọm ẹ ní sọpọ advice ti ma fún yín èyí ní ìjìyà àti pa parapọ̀ ẹ parapọ̀ ẹ kankan tó ní níbi tó wà reasonable tó wà more at least enjoyable more than this ẹ wà òkè tó ní lọ́sẹ̀ tó kọ̀ ọ́ then kakúbà àyíṣùwà fún yín over this ta wọn aṣọ. ẹ wo um, àwọn ọ̀dà ti sàjọ ẹ kí bí ìfúra crowd come on let's ah God bless you. ẹ̀bẹ̀ ni mo bẹ̀ orí mi máa ta mi o ẹlẹ́dá mi máa ṣe sùn ọ́ àṣẹ mi ní ká má má ṣe ní iṣẹ́ láàrin kí má ṣe bá. pé wọ́n fún mánéjà yẹn mọ́ wa. wọ́n fún wọn gan ni wọ́n dì ní náà tòtòrí àwọn tó ṣe sọ fún pé kó tún yẹn gbọ́. àbí àbí wọn gbọ́ kí yẹn wò ni. má yẹn wò bọ́ ní ìyá ẹ wo ẹ má bínú sí mi ọlọ́run wà ní kí n dìde kí ni yẹn ti fẹ́ máa gbóná. ìyá mi. Ah, eh, kí ló ṣe ń sọ̀rọ̀ jàre ẹ wò orin tá à ń sọ̀rọ̀ yìí orin tá à ń sọ̀rọ̀ ń èyí bóyá yìí fúnra yín bóyá tí ì láǹfààní àti gbórin yẹn ni stúdíò tí a ti ń rìkọ́ọ̀dù orin tó jẹ́ pé máà tó ní stúdíò yẹn ó ti máa ń criticize jù torí pé máa yí gangan fúnra ẹ̀ òun lecturer eh, music ní ní yunifásitì so kò kí n fẹ́ jókòó àwọn pé kí ni ìranù táwọn èèyàn ń kọ yìí náà àní bá ṣe ń rékọ̀dù rẹ̀ lọ́wọ́ sáré jáde ni pé ah, ojo ojo gidi ọlọ́run pé àwọn òun náà kọrin ní ajá máa mi ní sọmọ mi ló compose inú ẹ̀ ń dùn ní pé wòrin wòrin ni wòrin wà òkè gan good work iṣẹ́ gidi lẹ ṣe àwọn adé studio yín adé company yín àwọn á lọ sọ pé orin wa ò dùn orin wa ò wọ́ọ̀tì nǹkan táwọn máa ń gbà áà ah, áà ah, nǹkan mi ti wà ń bẹ̀. wo bíbí sí gbọ́gbọ́gbọ́ ló ṣe mú ọ̀kẹ́ dáadáa o sọ fún mi pé a máa ti mánéjà yín tó bá sọ fún mi àti wọ́n ta máa fún dání àwọn àti mọ̀ pé nílùú táwa yìí gbogbo nǹkan náà ló ní di kẹfì nǹkan kan sí nǹkan kan gbà fún múrí ni gbà fún gbàdà máa ṣe náà. ẹ ẹ kí mi sọ fún yín ṣe rí ọ̀rọ̀ tó wà lẹ̀ kì í ṣọ̀rọ̀ ní tìpọ̀ ní tìpọ̀ ṣe rí kí má parọ́ fún yín ní complain why? i like where you go yes everybody ló like orin yẹn but problem tó wà ń bẹ ni wípé md wa yẹn ṣẹ́rí nǹkan tó bá ti sọ báyìí òun la bẹ́gẹ́ ṣẹ́rí kó rí má dùn rárá kó tiẹ̀ má dùn gbọ́n létí rárá tó bá sọ pé ó dùn ó dùn náà ni. ṣé wọn ṣe mi. so mi ìmọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ bọ̀ nǹkan tèmi wá rò pé ó lè máa ṣẹlẹ̀ ní bí àní ṣe pé èjò lọ́wọ́ nù. èjò lọ́wọ́ nù. ẹ wo ẹ wo ẹ wo ẹ jẹ́ ká gbàgbé jù lọ́wọ́ nù kódà kò lẹ́sẹ̀ kó jẹ́ gbogbo ara náà ló ní ẹ̀yìn ẹ̀fì yẹn lẹ̀ kí ni ọ̀nà àbáyọ kí la fẹ́ ṣe àkójá kó máa jókòó ká máa wò ni. èmi náà ti ń wo ẹ̀kọ́ tí mo gbé rìn wípé fún ti ẹ̀rọ tí nǹkan kan ṣe rí èèyàn kan wà general Táíwò la máa pè é ṣe rí general Táíwò yẹn orí chairman tó ń kọ́ pè wá ṣé wọ́n ní ẹ mọ̀ pé MD wa kedere ọmọ chairman ni ṣẹ́rí tí general Taiwo yẹn tá bá lè mọ bá ṣe máa kàn ní ìtara wa pẹ̀lú ẹ̀ so ó lè bá wa bá chairman sọ̀rọ̀ chairman kẹ̀kọ́ tó bá di ti bọ́ ọmọ ẹ̀ sọ lọ́rùn ẹ̀ máa gbọ́ so nǹkan tèmi rò pé a lè ṣe sí ni. ó ti tán a ti dúpẹ́ fọlọ́run eh, eh, ìwé tó bẹ̀rẹ̀ náà ló máa parí ẹ̀ láyọ̀ àtàlàfíà lágbára ọlọ́run jẹ́ kí jẹnara táyọ̀ mọ̀ wípé kì í ṣe pé òun wá ọdún o kó tó di wípé mánéjà yín kọ̀ǹdẹ̀m ẹ̀ so àwa mọ tó wá wà láàrin àwa àti md yìí o tó fi hate wa so kò jẹ́ kó mọ̀ pé àwọn wá fà òkè náà. Ah, ẹ máa fọ ah, eh, ní ẹ wò ẹ kì í sọ fún yín ṣé ní gbogbo nǹkan tí mo ṣe pẹ̀lú yìí mo ń yọ̀ ṣe ni o wọn ti ẹ gbọ́dọ̀ mọ̀ pé mo mọ̀ yín rárá bẹ́ẹ̀ ni ẹ wò nǹkan tí mo wá rò pé mo lè ṣe sí ní sí pé máa fún yín ní nọ́mbà General Taiwo yẹn ṣé ní General Taiwo yẹn tẹ bá pè é fúnra ara yín lè mọ bẹ ṣe máa tó òwe ara yín lọ́dọ̀ wọn tẹ fi máa bá wọn sọ̀rọ̀ nǹkan tí mi ò pé mi lè ṣe sí nìyẹn ṣe ti gbọ́. Ọlọ́run ṣe jẹun oya oya oya nọ́mbà. Eh, minus two two. minus two two. five four. five nine three. nine three. ẹ ti kọ́. ẹ tó kẹ̀pẹ́ mu sí mi Bueno, ma. Yeah. Ṣé kò wá stressful jù? Hmm, thank you. Mr. Olúṣọlá. Baba Ìṣòwò. tiki kì bá ṣe ọlá General Taiwo, tí wọ́n bá dáadé mi sọ̀rọ̀ n bá tiẹ̀ ti má fún ẹ ní audience rárá ó mọ nǹkan tó ṣe àbí. rárá ma. manager bọ̀bọ̀ yìí ní gbéraga. Ah. ó máa ń pọ̀ ọkọ̀ gidi ni. ó rántí ojú mi. ẹgbà tí mo wọlé ló tọ́ wọn mo rántí pé mo lójú ibò tó fi dúró tó fi. ní nǹkan bí ọdún kan àbọ̀ sẹ́yìn ní royal bubble restaurant. Era ma. Era, nice to meet you. Thank you very much. Ah, mo like orin yín Hey, Eh, ẹ ṣé gan. Ẹ ṣé Oh, mo love ẹ, especially side tẹ́tí kọ. Ẹ̀rọ wọn sí mi o. Era wọn sí me, o, àwọn tí ó bí dọ́là wá mi wá Era ah, Ẹ̀rọ in fact, Ọlọ́run á jẹ́ kí àwọn tí ire wa wà lọ́wọ́ wọn kí wọ́n wá wàrí lágbára Ọlọ́run. Àmín àmín Olúwa. Mo dẹ̀ wá ní proposal kan fún yín o. Really? inú mi máa dùn gan tẹ́ bá lè fún mi o. <laughs> are you serious. yeah. <laughs> oh sorry excuse me. thank you very much. hello oh o oh, fuck up gan Mary o oh, fuck up big time ó ṣẹyẹ o ìwọ wá mísì pati ṣáàkì. excuse me. gbogbo everybody ló wá. Ah, okay everybody kàn ń garùn ni pé ah níbo ni Mary wà o ṣó máa wá o kinní kan ah. everybody ló wà ń bẹ̀ tán ẹ́ olùmbà báńkẹ́ bí dèmi everybody. sister ẹ jọ wọn ma. okay jọ hold on hold on a second please. ẹ mo fẹ́ wo pé kó má dà bóyá mo ń disturb yín kẹ́yìn náà má dẹ̀ tún disturb mi náà ìyàwó mi ló wà nínú mọ́tò yẹn tí mo dá jókòó síbẹ̀ yẹn so yẹn mo wá ní pé bóyá kí n lè gba nọ́mbà yẹn. Ah. ìyàwó àbí kí ni mo gbọ́ yẹn you're so funny kí ni nǹkan tó máa ń ṣe ẹ̀yìn ìrìn kí ló dé like láti máa mix um, business pẹ̀lú pleasure mo sọ fún yín pé kò dúró òun sọ fún mi pé òun dáyàwó ẹ̀ dúró àti wípé ẹ̀yin òun wojú ni níbo ni irú àwọn riffraff báyìí fẹ́ gbé yín dé. wọ́n hmm? ní irú ilé ìfẹ́ gbé ẹ dé. what kí ni mo gbọ́dọ̀ sọ riffraff ìyàwó mi ni riffraff sọ wípé èèyàn ìyàwó mi ò pè ní rifra mo tún sọ fún ẹ pé ìyàwó mi ò tún rìpìtì ó pọ̀ jẹ́ mi lọ́ba jẹ́ a òkè ìṣe sí ẹ ìsọ̀rọ̀ sí ẹ ìwà sí ẹ ti hàn pé òun jáde wá láti lè rè wọ́n kọ́ ẹ òògbẹ̀ kan èèyàn níyàwó mi ò pè ní rifra a rifra fi lé rifra wọ́n rẹ o rárá mi ìyàwó mi ta yín pẹ̀lú anybody mi èyí lẹ́yìn ìyàwó mi ní gbogbo ètò àlàyé ìyàwó mi ní àkọsọ akọrí lójú ẹsẹ wa kọ ìwé ẹnu tí ìlú báwọn ẹ̀kọ́ jẹ kí ló ṣe ẹ òkòsà kọ òkòsà ni ẹ tí wọ́n rìjọ òkòsà. ìwọ gbogbo ìrànlọ́wọ́ rẹ lẹ nǹkan tó ju ẹwà gbogbo ló lójú ẹ sí gbogbo. Oh. So how would my own proposal? ẹ̀rọ jẹ́ ti sinimá sí. ẹ má rìn ara rẹ wá jókòó. ẹ má jẹ́ kí n jókòó ẹ má jẹ́ kó yá dídí ra ga ẹ jẹ́ kí n dúró báyìí. ẹ wá jókòó ọ́fíìsì lè wà tẹ́lẹ̀ mi bá wọlé kọ́ lẹ́bẹ̀ kó máa sọ máa have your seat. sọ́ọ̀rì ni mo jọ kó. kí ló máa ń ṣe àwọn àti sinimá bá ṣe àyẹ̀sí tí wọ́n pọ̀ nílé ìgbà ìlú ni màá wá kọjá àtẹ̀yí tó jẹ́ kọ̀ọ̀kan láàrin yín àtẹ̀yí tí ò tiẹ̀ jẹ́ kọ̀ọ̀kan rárá gbogbo yẹn kàn máa feel to breed unnecessarily àfàwọn díẹ̀ díẹ̀ nínú yín tí wọ́n ní làákàyè. ẹ má ẹ má jẹ́ ká fi ibẹ̀ bí màmá artist wa ṣe rí àwọn audience wa nílùú wọ́n máa yàtọ̀ sí táwọn tó dé ṣe táwọn tọ̀hún yẹn wọ́n máa máa artist yẹn àti torí ẹwà ń bẹ àti torí òsì ń bẹ gbogbo ọmọ máa ń pọ́nlé equally photography lọ́tọ̀ lọ́sẹ̀ tó má tún ra gift fún wọn ṣùgbọ́n nílùú àì mm. most of àwọn days wa wọn ni manner of approach àtọ́ ọ̀hún ṣe tó kí ni mọ̀ ìyẹn tó wá kí ni èmi ìbá owó ilẹ̀ mi ọba tí èmi ìlànà gbogbo kíṣẹ̀ tiwa gbogbo kíṣẹ̀ tààrà èmi ìlànà gbàdọ̀ lọ́wọ́ wọ́n wà embarrassed at times ètò tí ẹ̀ wá ṣẹlẹ̀ jù sí láti sùn lè bá wà bẹ́ẹ̀ báyìí ah! ó gbọ́dọ̀ dùn sápò ní fada Christmas torí everywhere tó bá dé báyìí ló máa sanwó yẹ in fact ẹni oríta tó bá ti dé báyìí ó máa gbọ́dọ̀ sanwó oríta rẹ̀ náà kò ṣe owó níta nìkan sọ ìyàwó ilé tí ń béèrè ẹ̀tọ́ tiẹ̀ ẹmọ ilé tí ń béèrè ẹ̀tọ́ tiẹ̀ ibù àwọn tí ẹrù tó kò tiẹ̀ tọ́ sílẹ̀ fún máa kún ìrọ̀lẹ́ àwọn tó ti ń béèrè owó <laughs> ẹ̀rí pé ó ga gan. bẹ́ẹ̀ mo jẹ́ lọ sí wọn mo mọ̀ wípé àwọn mìíràn kan wà tó jẹ́ pé àwọn ọkọ rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀ bá àwa audience tó kú ní yàrá kẹlẹ̀ máa wò performance ẹ̀ ni mo rí lọ́jọ́ náà yàrá nǹkan tí mo fẹ́ gbé lé lọ́wọ́ lọ́fẹ̀ẹ́ ló fún un láti nǹkan bí ọdún kan àbọ̀ sẹ́yìn òun ló wá ń bàbà fún yìí kẹ́dẹ̀ máa wà wò kí n ṣe pé orin ọ̀dùn àbí ẹ̀rùn tì ní. first time tí a máa gbọ́ music tẹ́ ẹ̀ express ẹ̀ síta lójú tèmi òun rí lọ́ka má tiẹ̀ pọ̀ orin ìdùn. <laughs> Um, it's beautiful um, tí èèyàn bá kúrò lórí irú artist báyìí definitely you need regret ẹ̀yìn. Eh, exactly ma. kí ló kọ́ artist yẹn náà olúṣọlá ni ma. yeah olúṣọlá wòye èyí olúṣọlá àbọ̀bọ̀ àìṣọ àbọ̀bọ̀ àìṣọ kò wọ́ ọ̀tẹ̀. mo mọ owó ṣe wọn ti ṣe tó ó ṣe òun sọ. ìjọ agbára ọlọ́run kò ní fi ilé ayé ní òfin ní fúláṣí ọlọ́run ní fi ayọ̀ ní fúláṣí ní ọjọ́ ìjọ ẹ̀sìn. Can you imagine? owó mi nítorí wífàfẹ́. I repeat, riffraff àṣejìjì ẹ̀ta madam ẹjọ́ ìjọra ọlọ́run ṣe rí wọn ní tí ẹlẹ́jọ́ bá ti mọjọ́ ẹlẹ́bi òní pẹ́ lórí ìpínlẹ̀ dábàá torí èpo jẹ́ṣu àjọrí ju jẹ́ ẹ jùlọ ní káwọn ti dáàdì tọ́tẹ̀ ti dà sí. That's okay. Um, I'll sign it in on one condition. Wàá wá lọ pe ìyàwó ẹ̀yìn wa, wàá wá apologize lójú ẹ̀. ẹ̀yìn nàkígbà tó bá dé ẹjọ́ wà. kó ṣe ọdún kan ló dé kódà kó ṣe ọdún mẹ́wàá ló kò sígbà tí ha tá a rí rẹ̀ fún ọ̀nà ìwọ tó lè ní sùúrù fún odindi ọdún kan àtààbọ̀ ó yẹ kó lè ní sùúrù dìgbàkigbà jọ wá bá mi ṣètò ayé mi kí yanjú. ẹ̀bẹ̀ ni mo bẹ̀ orí mi máa ta òbí o ẹlẹ́dá mi máa ṣe sùn lọ o má ṣe mí ní ká má ṣe ní iṣẹ́ láàrin kí má ṣe bára yé ọwọ́ ta yẹn. kò sí ìgbàgbà tó ń bọ̀ wọ́n mi yes sọ fún un mo sọ fún wípé èmi àjíkẹ́ ìbùkún ńlá sọ fún gbogbo wa lẹ́wọ̀n. ẹ̀wọ̀n ibi tí ṣùgbọ́n àrùn sí mi èdè jẹ̀bi ọmọbìnrin yóò ṣe é. èmi fẹ́ pé ẹ̀kọ́ wà bẹ́ẹ̀. irú ẹ̀kọ́ wò. fún ẹ̀yin artist ló wà yìí ó yẹ kí sùúrù yín máa pọ̀ ju táwọn audience yín lọ because àwọn ò fẹ́ understand bóyá ìwà ní bad mood ń gbà míì àfi kẹ́ ẹ di ìlú dùndú àfọ̀rọ̀ gbogbo ṣe pamọ́ra. yes darling please you have to go back. wo the only thing ni wípé o ṣàti sign it. so i want you to do everything láti jẹ́ kó sign it. ṣùgbọ́n wípé ìyẹn ni ìyàwó fi ní jẹ́ mi gbé o ṣọlá jọjọ lọ lọ please for my sake go, go, ó gbogbo tó bá ṣàtìlẹ́ kó go. ni kó ṣe ìwọ náà lè lálùyàn ó lè ní lárí ó lè bí lókìkí ṣọlá Don't lọ lọ please please ṣọlá ṣọlá ló sọ fún ó sọ fún bàbá rẹ kúkú. ọmọ mi kọ́. Absolutamente todos eles. Todos. Complex. Yemi, kam sharkwat samtilo. Ichu. kí ni nǹkan tó jẹ́ kí ló ṣe gan-an. ó wà tí ẹnìkan lọ́jọ́ ní misunderstanding lára wọn Kwachebu General, aka However You Want It, aka American Lollipop. Right now, I want to do something. Something is like, anytime I see you, you they make me mental. If I don't see you, you they go caca. I will never mind if you turn me to your maga. Tell all this maga, may them go to fire. We don't want an to that, we want to live like that. Okay now, oh yeah now, tell my mom be feeling fell palo. Oh yeah, Michael Pralo, oh yeah, Michael Pralo. Oh you baby come, let's put it on. You're welcome. <laughs> You're welcome. Oh, inú mi dùn láti rí yín o oh sista Tọ́pẹ́ Àlàbí ẹ ra mà inú mi dùn láti rí yín bíbá ilé ni and eh, mo tún fẹ́ ká túbọ̀ sọ̀rọ̀ orí rẹ́kọ̀dì yẹn lẹ́ẹ̀kan sí all ma. thank you. who is it. he's an artist hmm. eh, wọ́n dẹ̀ ti perform before uh, Mr. Crack wọ́n dẹ̀ ṣe dáadáa ma wọ́n ṣe dáadáa ma. wọ́n ṣe dáadáa Alright. right. bẹ́ẹ̀ ni aláyọ̀ lorúkọ tèmi eh, melody singer. I see. Um, now, um, you, can you cut tó sọ fún mi lókè lẹ́ẹ̀kan yẹn náà nípa ìyàwó ẹ̀ ibi and all that? èmi in ẹ̀ ti sọ nìkan. mi ò rántí ni mo lè fẹ́ kó rán mi létí mo sọ fún ìyàwó ìyàwó mi ìyàwó ní ẹ̀wọ̀n. Can you speak louder, please? Mi gbọ́ ọ̀kan tó Ìyàwó wà níbo? Wọ́n sókè dáadáa. Ẹ̀wọ̀n. Ẹ̀wọ̀n. Ìyàwó ẹ̀ wà lẹ́wọ̀n. I'm um, pleased to tell you all that Mr. Olushola Bobo Aisho is now an authorized artist of this great company. mi wá gbére fún mi o ẹ̀dá mi wá gbé bí fún mi o níre níre nítọ̀rọ̀ àtàrẹ o. bẹ́ẹ̀ni kí ni nǹkan tó dé kí ló ṣe gan-an. ìwà àti ẹnìkan ni wọ́n jọ ní misunderstanding lára ara wọn ẹni àwa ṣe mistake kù. ìyàwó ẹ̀ pààyàn apààyàn ah, ìyàwó ẹ̀ nìyẹn. wọ́n rí i mà ó kó incident ni because ẹni yẹn ti fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò kàn fi tiẹ̀ kọ́ ìyàwó mi nínú. ẹ̀wọ̀n ọdún mélòó ni wọ́n wá fún. Life no. Life imprisonment. Sorry, sorry. Um, tell me. Mr. Clark. Yes, boss. So, can you continue for what do you have for us? <sighs> My check one, two. It's your boy Crack, aka Scarface, aka Kukwajebu General, aka however you want it, aka American Lollipop. Right now, I want to do something Something is like, anytime I see you, you they make me mental. If I don't see you, you they go caca. I will never mind if you turn me to your maga. Tell all this manga, make them go to fire. We don't want an intro that, we want to live like that. Okay now, oh yeah now, tell my mom be feeling fell palo. Oh yeah, Michael palo, oh yeah, Michael palo, Oh you baby come, let's put it on. You're welcome. You're welcome. Oh, you will not in here? Oh, Sister Tokwe Alabi, Erama inú mi dùn láti rí yín bíbá ilé ni and eh, mo tún fẹ́ ka túbọ̀ sọ̀rọ̀ lórí rẹ́kọ̀dì yẹn lẹ́ẹ̀kan sí all right ma. thank you. who is it? Ah. he's an artist hmm. eh, wọ́n dẹ̀ ti perform before uh, Mr. Crack wọ́n dẹ̀ ṣe dáadáa ma wọ́n ṣe dada. ma. wọ́n ṣe dáadáa all right. bẹ́ẹ̀ni ma aláyọ̀ lórúkọ tèmi eh, melody singer. àjọ máa ń lé mú mi àjọ máa ń lé jọ mú I see. Um, now, um, you, kí ni nǹkan tó sọ fún mi lókè lẹ́kọ̀ọ́ yẹn náà nípa ìyàwó ẹ̀ ibi tó wà and all that? ni mo lè fẹ́ kó wọ́n mi létí. Sílẹ̀. ibo lẹ́wọ̀n. I'm pleased to tell you all that Mr. Olushola Bobo Aisho is now an authorized artist of this great company. that should. think pẹ̀lẹ́ kò ṣe mo mọ̀ pé ó ti máa rẹ̀ gan báyìí o. Ah, wá mo lè fi gbogbo ẹnu sọ pé ó rẹ̀ mí ìṣẹ̀mọ̀ <laughs> iṣẹ́ ajé náà ni. yẹ́ẹ̀yẹ́ òótọ́ ni òótọ́ ni ah, ọ̀nà àtijọ́ àti mo kò yí zì yìí ká má kúrò gbogbo nǹkan tó yà léde pátápátá ní mo láì ó lovely. Ehm, nǹkan kan ni mo kàn notice gbogbo bẹ ṣe ń jó lẹ́ẹ̀kan táwọn girls yẹn ń lọ mọ ẹ especially kan nu ó ṣàrùn lẹ̀ mọ ẹ gan ah ṣé o pé ó ti rough jù bẹ́ẹ̀ àti wípé wọ́n ṣe ń lẹ̀ mọ ẹ ṣé kò ń ṣe pé o ti mama ní interest. I'm a professional city girl. <laughs> okay tí wò bá ní interest tí àwọn bá wá ní interest nínú ẹ̀kọ́ tó bá ti ní feelings for sort of. Mm -mm àwọn mọ́tà ń sọ iná iṣẹ́ ajé tí wọ́n lọ ń bá káàkiri ah, bó ṣe ń ṣe wọ́n bí ẹni pé kí wọ́n jó fún gbogbo artist tó yìí ni ah, ẹ o bó ṣe wà yẹn tí a bá pàdé mọ́ lẹ́yìn ni ìjọ tó bá ti rà ó possible kébí àti wọ́n mọ́ra wa mọ́ ah, <laughs> wọn ò ní interest inú mi o wọn ò tiẹ̀ wọn ò lérò nǹkan tó jọ bẹ́ẹ̀ rárá. ó bẹ̀tà wọn ò tẹ gbọ́dọ̀ ní interest wọn ò gbọ́dọ̀ try. Amáyébí. oh director. <laughs> yes ma ẹ be bínú come on. mò ń try láti download àwọn nǹkan kan that's why ti mi ò dáyé lóhun lẹ́kàn oh no problem Mama, mọ̀ pé sẹ́yìn and then come ká má Bubu, gbogbo nǹkan tẹ̀ yà lẹ́ni pátápátá the mo love. Ah, okay, ma. Oh, thank you very much. wọ́n beautiful gan thank you ma. um, um, nǹkan tí mo ṣe pè yín ni wípé tó bá di lọ́la ẹjọ́ mo fẹ́ kẹ́ àlá o Olúṣọlá rest dada. anytime tí ó bá ti Make kẹ́ continue mi ò fẹ́ kẹ́ disturb ẹ̀ at all alright. ẹ no problem ẹ nǹkan lọ́kàn máa jẹ́ ẹ mọ̀ pé iṣẹ́ àwọn iṣẹ́ àyà ẹ̀ night ni so àwọn ní láti yà wọ́n dé kan so kó tó ti pé weather fade àmọ́ yà wọ́n ṣe that's only problem darling. ebo director nǹkan tí mo bá ti sọ fún yín ni kì í ṣe ṣe ti bọ mo fẹ́ kó rest dáadáa even today bá drop ẹ má mind okay okay no problem. ìgbàkigbà tó bá ti jí nìkẹyà tí ẹ bá wá lè rí ya ẹ lè yá lọ́tún lánàá. okay no problem your wish is our command thank you very much. better no problem. Ma. all right um, excuse me. okay mo ń bọ̀ àárín yín. Ah, no problem. Um, olúṣọlá mo fẹ́ kó rest dáadáa ṣó ti gbọ́ anytime tó bá ti jí náà ni wọ́n máa continue all right màá rí ẹ lọ́la. all right take care. <laughs> irú àjò wo ni ó ń ṣe tó tó lè. bọ́ hey congratulations kú ire mo olúwa dẹ̀ tún máa fún ẹ ṣe sí. àmì lọ. rékọ̀dì dùn gan-an ni eh, eh, ṣọlá àbúrò ṣọwárí sí bọ́ọ̀nà ṣe gbàdúrà wa. bẹ́ẹ̀ni Ọlọ́run gbàdúrà wa ìfẹ́ mi mo ṣe ẹlẹ́sẹ̀ kékeré kan mo dá máa bẹ kó má bínú mo padà ṣe kíní ọjọ́ yẹn. ọ̀rọ̀ funfun bá pẹ́ ẹgbẹ̀rún àwọn ní gorí ẹ̀ bí òjò bá sì ń kù láyèdè ọ̀run kẹ́kẹ́ ò gbọ́dọ̀ gbé. ṣọlá my God ó padà ṣe kí ni ọjọ́ yẹn. sásásásásásá wọn tó ju ọ̀rọ̀ àwọn èèyàn sọ oríṣiríṣi o ṣé tí àwọn ará mi ń àwọn ìlú rẹ ló tó ó sì ìgbé ẹni tó ń fẹ́ lọ́kọ̀ọ́ wọn á rí kó ṣe kí wọ́n kọ́ tó ní ìpínlẹ̀ nínú àwọn fẹ́ sọ̀rọ̀. òun wa ó máa ti miss mi. ọjọ́ sí wa o. nǹkan tí ń pariwo mú mi mú mi mú mi but. tí wọ́n bá ń fi lé ní pé wọ́n lọ sọ́gbà ẹ̀wọ̀n. tí bá kún bí mo máa gbọ́dọ̀ wọn. màní tọ́ sí wa o. ṣé o mi ṣe pé wá next time. tí wọ́n bá fi bọ ilé ìránṣọ ẹ̀wọ̀n kò mà ní tọ́ sí wa mi àṣẹ o. ẹni tó débẹ̀ ló lè mọ̀ ẹni tó débẹ̀ ló lè sọ ọ́ ẹni tó débẹ̀ ló lè mọ̀ ẹni tó débẹ̀ ló lè sọ ọ́ ìtọ́jú tó gbéyé bá ń bẹ bá ń bẹ bá ń bẹ nínú ọgbà ẹ̀wọ̀n kò dàbí òmìnira o kò dàbí òmìnira ọlọ́run má jẹ́ àárí tọ́ bá ń pọ́wọ́ ó wà nínú ọgbà ẹ̀wọ̀n tàbí tó bá ń fi ìfísà rọgbà ẹ̀wọ̀n mà ní tọ́ sí wa o. ṣé kò sí. mà ní tọ́ sí wa. ẹ jọ sísá àbínú ẹ lọ fẹ́ bẹ̀rẹ̀ kankan kí ló fà tẹ̀fi sọ pé ẹ wọlé lẹ́kọ̀ọ́ nítorí pé ìgbà tí ẹ kọ́kọ́ sọ èmi rò pé ẹ ń jà ni ìgbà tí mo rí pé èmi nìkan ni mo wọlé lọ ìyàwó mi ẹ̀yìn òun pẹ̀lú. èmi ò lè wọ prison àmín kí ni mo fẹ́ lọ ṣe ní prison mi ò lè wọlé mi ò láì láti lọ sí prison in the first place. ṣáà ti lọ wòyàwó ẹ̀ hmm, ẹ̀ ẹ̀ ti jọ sọ̀rọ̀ àbí. ṣe sọdá. ẹ ṣe gan-an ni mo dúpẹ́ lọ́wọ́ yín mo kí gbogbo yín pátápátá mo kí àwọn àlejò wa mo kí àwọn òṣìṣẹ́ mo kí gbogbo àwọn tí wọ́n jẹ́ òṣèré lábẹ́ àkóso Potentials Records uh, mo kí arábìnrin Toríọlá Fàtókun èyí tó jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ yìí a ti sọ̀rọ̀ púpọ̀ adẹ̀tún ti sọ̀rọ̀ púpọ̀ nígbà tí a ń ṣe àpèjẹ ìparí ọdún níbi tí a ti buyì kún ẹni tó gbégbá orókè nínú àwọn òṣèré tó wà lábẹ́ àkóso potentials records ìyẹn ọ̀gbẹ́ni olúṣọlá bọ̀bọ̀ àìṣòwò. mo ní láti ké arábìnrin torí ọlá fátókun dáadáa fún àpèjẹ tó ṣe yìí torí à ń jẹ́ kóríyá fún ẹni tí ó gbégbá orókè yìí á dẹ̀ tún fi àyè lẹ̀ fún àwọn òṣèré àti pàápàá jùlọ àwọn òṣìṣẹ́ láti túbọ̀ tẹpamọ́ṣẹ́ wọn mo wá ń fi àsìkò yìí dá yín lójú wípé àwa náà nílé iṣẹ́ yìí à ní compromise standard tá bá rí òṣìṣẹ́ àbí òṣèré tó bá wà lábẹ́ àkóso ilé iṣẹ́ yìí tó pegedé tó tẹramọ́ṣẹ́ bó ṣe yẹ kó ṣe à make sure wípé sky will not be the limit but the starting point. ìwúlò lẹ́ẹ̀kan sí fẹ́ kí a jọ fọwọ́sowọ́pọ̀ a jọ gbé iléeṣẹ́ ìsókè ẹ ṣe púpọ̀. mo kí gbogbo àwọn èèyàn tí a wà ń bí lónìí um, àti gbogbo àwọn òṣìṣẹ́ potential records àti dádìwà ẹ̀rọ̀sà mo tún kí um, alága àti olùdarí iléeṣẹ́ potential records ẹ̀yin náà mo àjọṣe wa kò ní bàjẹ́ mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ìgan lórí ìfọwọ́sowọ́pọ̀ tí wọ́n fún mi láti lè gòkè àgbà nítorí pé káàkiri àgbáyé ni wọ́n ti ń gbọ́ olúṣọlá bọ̀bọ̀ àìṣe àmọ́ wá fífi àsìkò yìí sọ wípé àjọṣe wa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni kò dẹ̀ ní bàjẹ́ ní agbára ọlọ́run um, iléeṣẹ́ yóò ní jóná. pé ìwọ la decide láti fún ní àwọn ìjọba yẹn um, ṣé bí gbogbo ẹ ṣe ń tàn influence tèmi ni ọ̀dọ́ mo fẹ́ mo get me wrong because um, kì í ṣe pé òun ò kú owó bá ti tara ẹ̀ àmọ́ you are not the best àwọn tó bẹ́ẹ̀ ta ìwà àwọn ọ̀jọ̀gbà yẹn nítorí pé mo insist ni ṣùgbọ́n tí èèyàn bá torí igi gbòdì ó yẹ kó lè sunṣu fún mi jẹ́ sempre, sempre. Em mim, flora ìràdáyé nǹkankan á ṣẹlẹ̀ nítorí nǹkankan ni o nítorí nǹkankan ni o olùṣọ́lá má gọra rẹ o má gọra rẹ rántí rántí rántí. ṣe nǹkan tí ọ̀rọ̀ ìjọ lójú mi wọ́n gbọ́ngbọ́n ni pé ẹni tó ní mission pé ó kí o mo fẹ́ lọ sí school mo máa kàwé ní gbogbo ọ̀nà láyé yìí But kò lẹ́bi kò lára àmì ìgbàgbọ́n dẹ̀ bú ọ̀gan tí ò ti ẹ̀ rò síbi kankan láti rí ọ̀nà àbáyọ láti kàwé bọ̀ torí pé wọ́n òwe yẹn wọ́n wá fún ní scholarship bó ṣe wá gbà tán ó kàn tún wá wọ pé ẹ wò mí ń kàwé mọ́ chairman ṣàṣẹ mọ̀ pé àwọn èèyàn tó bá súnmọ́ tó bá ń gbọ́rọ̀ yẹn máa wọ pé ah, ogun ìdílé kan ló ń bá ẹni ìjà ó ní láti jẹ́ pé ó ní problem kankan kan tó tó ń ṣe ni uh, sorry chairman uh, uh, because ẹ wo ọ̀rọ̀ company tá à ń sọ̀rọ̀ nípa èyí kábàápàá wà lákọ́kọ́ wà mẹ́tòtọ̀ bọ́ ìwà àwọn olórúkọ tó ń ní àwọn fans tó pọ̀ gan eh, ok for instance ẹ wúrò alájí Wàsíù Àyìndé arówó rẹ̀yìn Ṣínà Àkànní then ṣẹ̀fí aláwo Pasuma Obisiri then àwọn Òṣùpá Màláìka ẹ wo gbogbo àwọn tó ṣe wọlé táwa fúnra wa ti wò pé òkè àwọn olóyè kan gbà wọ́ọ̀dù yìí kò yẹ ká tiẹ̀ dáhùn tẹ̀ bọ́n lédì yìí kàn wá ò pé gbogbo ọ̀nà bọ̀bọ̀ àìṣò náà ní kẹ́ fún ẹ̀sà wa náà fún oh sorry sir ẹ̀yin náà fún lédì náà ló ṣe gbogbo ẹ̀sà chairman sir tẹ̀dẹ̀ tí fẹ́ rárá ẹ̀sà chairman tẹ́ bá wá fẹ́ra tó ń kọ́ ẹ̀ kàn wá àwọn nǹkan tó máa ṣe ẹ̀sà chairman ìfà ńlá lélẹ̀ ẹ̀ má sọnù ẹ̀jọ̀ chairman sir. captain chairman sir. wá báyìí kí n bẹ yẹn púpọ̀ bóyá kí n sọ pé ọgbọ́n mo níyàwó mi. ẹ̀sà ṣe ìyàwó tó wà lẹ́wọ̀n ẹ̀ lẹ́ sọ. sorry sir sorry sir chairman chairman chairman chairman sir ok ẹ jẹ́ ká gbà pé torí ẹni tí ó wà lẹ́wọ̀n yẹn náà lẹ fẹ́ ṣe kọ́tẹ́fẹ́ ṣe chairman ẹ jẹ́ ká jọ wò báyìí ẹ̀sà chairman ẹ try láti dùn àwa boys ẹ mean ẹ dùn gbogbo wa nínú ẹ jẹ́ kí ni gbogbo wa dùn ẹ wo bí ta ti ń bọ̀ chairman tí ò sí nǹkan kan ṣe gé ẹ tó bẹ̀rẹ̀ náà ló sọ wá di bá ṣe wà ẹ̀sà chairman ah, chairman ẹ̀sà awo mi sà chairman sà awo mi kẹ kẹ kẹ kẹ fọ́rọ̀ ẹ̀ ní second thought kásù sà kẹ ní. captain ọ̀pọ̀ ọ̀kadà. parí ẹ̀ pé a kò ṣe báyìí. ọ̀rẹ́ sá dẹ̀ndẹ̀ àwọn mi kẹ́ jẹ́ kí n lọ́wọ́ bọ́ọ̀sì náà sá ọ̀rẹ́ sá. jẹ́ àṣejẹ́ yìí ó ti gbé olókìkí nù bí aṣọ funfun bá pé ẹgbẹ̀rún aró ní borí ẹ̀ bí òjò bá sì ń kù lálẹ́dẹ̀ ọ̀run níbi kan ṣùgbọ́n wọ́n sọ fún olùkọ́ fún ẹ torí ládá yé ọmọ àṣẹlẹ̀ nítorí kọ̀ọ̀kan ni o nítorí kọ̀ọ̀kan ni o ìṣọ̀lá má gbọ́ra rẹ o má gbọ́ra rẹ rántí rántí rántí rántí àdámà ti sọ ikú tún gbọ́dọ̀ lọ́ọ́ kóòtù gbọ́dọ̀ lọ ní kóòtù gbọ́dọ̀ lọ olùṣọ́nà àdá. òjò dàbí ọ̀pẹ̀lẹ̀ òjò dàbí ọyẹ́ àjòkò bílẹ̀. àṣìṣe ló ló tiẹ̀ sòótọ́ èló fagbéraga àwọn sí ló táwa ń bọ̀ kò ní gbéraga o sọ́ọ̀lẹ̀ bọ̀ ìyá ló wà bù. ṣàbàrà ọba àìsàn ìṣó ọba àìsàn ọlọ́run òkòlù ẹ̀rù ti kọ́ bló lọ ìwé kọ́ bló lọ ẹ̀rù ti kọ́ bló lọ. ọba ah! eh, eh, àìsàn èèyàn ni ẹ ọlọ́run máa gbàgbọ́ wọ ìbọn gbòòrò ọjọ́ wọn bá ń gbọ́ ẹni tí kan ah, kúrò àwọn ọ̀tẹ̀ máa ṣe kíkọ́ tó bá dùn mí àwọn yẹn máa gbóyún sínú àwọn àgọ́ mi yẹn wọ́n kọ́ mọ̀ pé ó pe sabara ìyọ́n táì so. ẹ wo bí ṣé kí n ja ìtàn sẹ́rí irú wa tẹ́ẹ̀ bá máa kí wa àwọn yóò lè mọ̀ pé ẹ mọ̀ wa sóti yé ìkọ́ tó wà ti pẹ́ ẹ wọ́n pàṣẹ bó wà yẹn kò ní kọ́ ní lọ́kọ́ má kí mc olúwẹ̀mọ́ ah, kò ní kẹ́ mc olúwẹ̀mọ́ ti wà ti pẹ́ kò dẹ̀ ní gbàgbé wọn sóti bẹ́ẹ̀ yẹn sìn bí alájúwàsáyìn ṣe wà yẹn alájúwàsáyìn wọn ò ní kọ́ ní kọ́ má kí dàjí wọn ní gíga ní tọ́ba kí bàbá kọ́ bá wọn ní kọ́ni títí tí aládìsí kúrò àyè barista kọ́ mi ṣáájú wọlé ẹ̀yin gbọ́ kí rẹ́kọ̀dì barista kọjá de kọ́ má dànù kọ́ Buhari ọmọ ọlọ́tọ̀ bàbá èmi pẹ̀lú Buhari ọmọ ọlọ́tọ̀ àjọṣeré lọ sọ́la ń dò mo ní kọ́lé tó ń jáde wùlé ọ̀hún. sàbàrà wáìsò. wá òyà. ó yẹ kẹjẹ kó máa gbọ́ sàbàrà náà. ṣáàjẹ káwọn èèyàn mọ̀ pé èmi àti sàbàrà àtijọ́ wa ti <laughs> ìyẹn ló fà á sí sínú olófin fọ́ọ̀mù tó fẹ́ máa fi tẹ̀dọ̀ tí irú àwa síndúró táwọn ẹlẹ́wọ̀n kọ́ mọ̀ kí fọ́nbù báyìí ọ̀gá o wáyé so ìyá àwọn tó bá jáde ìgẹ̀ jáde ẹ̀rí tó wáyé so mo kàn rọ́jọ́ ìbàdà bíríkì ní ọ̀dọ́hùn ìyá sọ́ọ́rì tó ga jù bẹ́ẹ̀ gbọ́gbọ́. bó o báwo ni tìyàwó yìí ṣe máa ń lọ yọjú sí wọn déédéé. àwọn máa ń lọ yọjú sí. ẹ sọ. chaperon. Hmm kí ni a wá ṣe ní àdúgbò wa báyìí. ṣèbí bàbá kan tí ó wà tòsí báyìí náà ni pé ó máa ń gbé márùwá fáwọn èèyàn tó ti bẹ́yẹn ń sìn pé a gbé fún wọn ní sọdúmẹ́ǹtì mo sì débẹ̀ nìyẹn àdẹ́gbẹ́dẹ̀ tó ṣe rọ́rọ̀ padà tó ní ẹ̀yìn mi o èmi ò ní garantọ o èmi ò ní warranty o mi ò ní search warrant mi ò ní kíní kan kíní kan mo ò ní lè gbé kíní kan kan máa bá fẹ́ mi ìbàdàn kó bẹ́ẹ̀ nìyẹn ìbínú yẹn ni wọ́n á bá àwọn tí o ti ẹ̀ mọ̀ ìrìnà sí ìjọba fẹ́ máa gbé mu ní àìsàn òde mi ìbínú rẹ̀ dàgbà dáhùn kọ́ ejú ẹni ẹ̀. ọlọ́run á ṣe ètò ìdálágbọ́n náà. wà á kí ló fẹ́ bí ẹ ti mọ́ wáyé mo kàn gbé bẹ́ẹ̀ wà á sọ. ẹ ẹ wò bí ṣe rí èlò lẹ pé mọ́lúwa tí ẹ sọ pé ẹ nídìí. a olè burúkú ni wọn tí lọ́la tó ti tàwọn ọ̀rọ̀ ta. good ẹ mọ̀ kó tó máa ṣẹlẹ̀ èmi máa fún yín check five hundred thousand naira nísìnyí. ẹ ẹ ṣe tán àti owó yẹn ẹ máa ra báwa yẹn lẹ́yìn yẹn owó tó kù ẹ máa fi ṣe bí báwo mi bá padà o. ẹ wá ṣe wọlé yìí máa ń rí kúrì láyé yìí kí ló níyẹn. ayé tó bọ̀bọ̀ ayé tó. kó wá bí mi ìyàwó ẹ o torí mi ò bẹ́yìn kankan fi ọkọ mi ṣeré o. ṣé obìnrin tí mo máa mú nínú ìdúró ọmọ mi tó jẹ́ pé ọkọ mi máa ń balẹ̀ tí wọ́n wà lẹ́nu ẹ̀ pé kò sí kankan tó ń ṣe pẹ̀lú ìyàwó mi kí wọ́n lóde tí màá dọ̀hún tí màá yà wíyà. Good. I love, I it too. Hum. ìgboro àwọn wà láàrin àwọn ìgboro lọ ti lọ́lọ́ sọ́ọ́ sẹ́mi ilé bàjáàjì ni bọ̀dá rà ọ̀kadà bàjáàjì ni bọ̀dá àtọ̀ fọ́ọ̀mù. ẹ ti bínú ẹ ti bínú ẹ má bínú. sẹ́mi lè ti bínú. ẹnì ṣe é kùnà wọ. ìwà kèmí lábùkù lórí kan tó àwọn ṣe kọ́ lójú kọ́mí lábùkù àbí ìwà dọ̀tí lójú àwọn ọ̀rẹ́ ẹ jọ ṣé wọn kì í ṣe àjọyọ̀ fámìlì sí i wọn kì í ṣe àjọyọ̀ fámìlì yìí pẹ̀lú fẹ́ wá dọ̀tí mi ló fà ẹ́ sìn ẹ jẹ́ kí n torí sàwọn ọ̀rẹ́ sí í járe pọ̀ mí jáde sẹ́rí mo ṣe wáyé ní ìṣara falẹ̀ lé etí bẹ́ẹ̀ sí. àtàwọn ta ṣe wa ní ikú oríta gbogbo ọmọdún wa. ẹ mú káyílá ara wa sẹtijéjì ara wa náà ni o oye bọ́sẹ̀ wà àwọn méjèèjì wọn níyàwó ilé sotí bẹ́ẹ̀ sí wọn fún ìgidi gan méjèèjì wọn níyàwó ilé sẹ́rí mi náà mo fi o ìrere dànù ìrere dànù ìrere dànù. fẹsẹ̀ wá jẹ́ mi gbá ara mi balẹ̀. àdúpẹ́ ah, lọ́wọ́ ọlọ́run ẹ̀wọ̀ tó bá dọ̀la ẹ tún máa lo àgbo mi gbogbo ọ̀pá ẹ̀yìn sí ìbàdí tó ròyìn yẹn wọ́ọ́rọ́wọ́ ló tún máa lọlẹ̀ ṣé ẹ ti gbọ́ ẹ̀wọ̀ oúnjẹ tí mo bá yín ṣe wá rè màmá. ṣé o. o ti kàn bẹ́ẹ̀. o ti kàn. o ti kàn. sẹ́ta yóò pọ̀ jù. àbí bẹ́ẹ̀ pé tìmílẹ́yìn ló ṣe. tìmílẹ́yìn kan ló ṣe mí mo ṣe é. jọ má bínú mi ò ní lè wá sí school lọ́la o. Hm? kí ló dé lọ́la tá a máa submit assignment. ẹ má wọrí ìwọ ló máa bá mi ṣe assignment ìwádìí bá mi submit ẹ. gbogbo nǹkan ló máa ń bá wọ ṣe ń tiẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo fẹ́ délé wa lọ́la mo miss mọ́mì mi gan so mo dẹ̀ ní láti lọ wọ̀ wọ́n ṣó ti gbọ́ ṣó ti gbọ́. ah, ah wo mọ tí mi náà ló ń kọ́ yìí. ìgbà ọmọ mọ́ mi. ẹ ló mọ́mì mi. àkọ mi ṣe dáadáa ni. ah ẹ wọ ọ̀rọ̀ yín gan ni mò ń sọ lọ́wọ́lọ́wọ́ tí kò yín wọlé yìí. Eh, àbó orí nǹkan ẹ̀jẹ̀ ló ń kanra wọn ìbínú ti rí bẹ́ẹ̀ ló bí yàn gbogbo ọkàn mi ọ̀dọ̀ rẹ ló wà. <laughs> ẹ wò mọ́ mi mo ti mí sí yíngàn ṣàlàáfíà lẹ wà. àlàáfíà mo wà. orí ń báyìí ìyá Àbíkẹ́. òun ló gbóúnjẹ wá fún mi o. máa bá ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ owó sí wọn. wọ́n wà ń bẹ̀ ẹ bá mi kí wọn. ìwọ fún ara rẹ ìwọ náà ni ó kí wọn kó o dúpẹ́ lọ́wọ́ rẹ̀. ah ok ok. Hm? ìyá Àbíkẹ́. ẹyin rèé mi rèé ìmú wa. tìmí lẹ́yìn. ẹ ló mú mi. ẹ kújọ mẹ́ta. ẹ ẹ ṣe gan-an ẹ kò mi o. àkótọ́ pé olúwa ló ṣe é ọlọ́run ń tọ́jú ni wo kó fojú dáadáa wàá ṣàṣeyọrí o wàá ṣàṣeyege wàá ṣàṣeyege. ẹ ṣe gan-an ẹ̀hẹ̀ mọ́mì ẹ ṣe bọ̀dá ń wá ẹ ẹ má wọrí èmi náà tètè dé lọ́la máa wá wò yín ẹ ẹ wò màmí ẹ má jẹ́ kí n tún délé kọ́ ní bp yín tún ráìsì o. Ah, ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run kẹ́ máa lògùn yín ẹ wò ah, fojú yín sọ́nà kẹ̀ ẹ wò bí tẹ́ bá ṣe ń jí lọ́la báyìí èmi lè máa kọ́kọ́ jírí torí mi gan ti miss yín gan all right ma all right ó dàbọ̀ ó dàbọ̀ my loving one mi all right all right ó dàbọ̀ kí ló máa ń ṣe wọ́n gbogbo nǹkan ló máa fi ń pẹ́ǹtẹ̀ ó tún receive kọ́ ló tún pẹ́ ah ó ga fún ẹ o. má bínú má bínú ṣọtígbọ́ sórí èmi ni mo mú condition mọ́mì mi tó jẹ́ kí n máa pọ̀ wọ́n báyìí. tẹ tẹ jọ náà ó nìkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ. kí ló máa ń ṣe mọ́mì ẹ̀yẹn tó fi jẹ́ pé every time ló máa ń pọ̀ wọ́n ṣọ́ọ́ ti darúgbó tó yẹn ni wọn ò tí because all the time wọ́n máa pè pè pè pè pè pè ṣé ṣé wàá òkè ṣá. o mọ̀ pé ní tó bá ti fẹ́ràn ìyá ẹ̀ bó ṣe máa ń rí nìyẹn àlàáfíà lọ àbọ̀ torí condition o mọ̀ pé màmá pè wọ́n lóòrèkóòrè nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn jẹ́ àìtè máa lọ àti late. wọ́n wọ́n wáyé wálé ni pé kẹ́ ẹ mọ̀ pé òkè sàbàrà tún ti ṣe nǹkan tuntun o ṣó ti yé yín. ọ̀ sọ pé kọ́tà tó ilé ìyọ̀ ṣe wà sabara wọn. ọlọ́run. sabara wọn. ọmọ ayé mi bẹ. sabara wọn. àwọn ọ̀gá gan. dima kí ló dé wọn fàájì tọ́ yín rárá ni nǹkan tí mo sẹ́ náwó iyebíyebe lórí ẹ ṣe ń gbà mo ń tá òdàsẹ́ lọ́hùn ní ah, ajé o ajé orí mi rè ajé orí mi rè ebi ọmọ pé nǹkan lábàá lọ gbé wa wọ́n sọ pé kẹ̀kẹ́ lọ rà ọ̀ sọ pé kẹ̀kẹ́ maruwa ah, ah. mo wo nǹkan mo wo nǹkan wo ná o tún ní ilé panápaná báyìí sí gúúsù. àlérògùn náà bírèkì tó tù everything ló wà bẹ́ẹ̀ clutch kan wà bẹ́ẹ̀ jíà ó ní everything gbogbo ẹ̀ ló ní ẹ̀ kí ló fẹ́ fẹ́ ṣẹlẹ̀. ọmọ gàdán o. ọlọ́run. òtẹ́ bí everything ló wà bẹ́ẹ̀. Ah, expert àyà náà mẹ́mẹ́ sà ah, ariwo kọ́ o ah, ọmọ tó kù tọ́sí ọ jẹ́ kí wọ́n bọ̀ ṣe air conditioner sí ẹ̀kọ́ rárá sílé fan kankan kan ra gbé síbí ni ọ̀tọ̀ ọ̀tọ̀. ẹ ẹ rọ wo style tí máa fi gbé fáànù sí ní ẹ bó ṣe wà yẹn á jọ yín lójú ẹ kí ló wá fẹ́ gangan. ẹ ṣe jàre. ẹni torí ẹ náà mo ṣe wá yín wá pé òkè kí n wá sọ́dọ̀ irú tí because gba tí mo wò pé òkè pẹ̀lú tí mo ra yìí mo fẹ́ kó àwọn ẹlẹ́gọ̀ dàrú mo fẹ́ kó rí wú mo á wò pé ah òkè ta bàbá sign writer tí mo mọ o mo kàn rántí. iṣẹ́ tá à ń ṣe ni sign writer àwa gangan ni sign writer. ẹni sign writer yà. Ah. <laughs> wọn á ní gbogbo sign writing ó ní ó mọṣẹ́ òun kàn án sí pé àwòrán ayé di máa pé bàbá sign writing gidi. Ọlọ́run ló fi ràn wá. ẹ ṣe jáde ṣe rí bó ṣe wà ẹ mú kọ orúkọ sí kórè ẹlẹ́gàn dàrú ẹ kọ́kọ́ bá mi kọ pé sábàrà one ó dé o. yọ oṣù wọ́n ṣe bọ́jọ́ ló yọ bitani ló máa gbé gbogbo ti gbé bẹ́ẹ̀ o bitani kí tẹ̀tẹ̀ máa tẹ̀ ti tẹ̀ bẹ́ẹ̀ o orí ẹlẹ́gàn ló dàrú gọ́g ẹ̀kọ́ sí ẹ̀wọ́n ti sí wípé ọ̀tá ṣe báwo nílé débẹ̀ àti débẹ̀ o o ti bẹ̀rẹ̀ sí ẹ̀kọ́ everything orí bẹ̀rẹ̀ sí wọ́n ti máa tún máa sọ fún yín. sabara. ẹ ṣẹ̀ṣẹ̀ mú gbogbo ẹ̀ láti bẹ̀rẹ̀ padà. ok ok ẹ ti kọ ok ẹ ti kọ tọ ẹ má gbọ́ o ẹ kò sọ pé sabara wá. sabara wá. ó dé o àṣẹ̀ṣẹ̀ yọ oṣù ó dẹ lẹkọọ ló dàrú. ẹ tọ́jú kẹlẹ̀ máa tẹ máa tẹ bẹ́ẹ̀. ó dára mo gbọ́ sabara wálé. ok mo ti gbọ́ fún tó fẹ́ nù. abadi man ẹ mọ̀ pé mo fẹ́ kọ́ máa ka everything mo ṣe ń sọ fún yín yẹn ni orí yín pé èmi máa gbogbo nǹkan yín pẹ̀lú ọpọlọ ní láyé ẹ máa fọpọlọ ọpọlọ gbé síbẹ̀. ìpamọ́ tó wá fọ́ ni wọ́n ti yọ sọ́bsidì lórí ọ̀dà tí a fi ń kọ́ gan tẹ́lẹ̀ subsidy orí báyìí gan ti kún eh. gbogbo ẹ̀rọ làwọn wò. subsidy subsidy ló jẹ́ subsidy. Ah, ah, ìlú ìkọlọ wa. mo gbọ́ ń pàdé subsidy kí ló ń pè bẹ́ẹ̀ ni. a ti yọ gbogbo subsidy nǹkan subsidy orí ẹ̀yẹ yẹn gan a ti yọ àwọn ọmọ ń bọ̀. ṣé ìyẹn máa gba subsidy tèmi báyìí. nǹkan tí wọ́n ti sálú ń jẹ́ bẹ́ẹ̀. Ah, eh, eh, mo jẹ́rìí yín gbogbo nǹkan pẹ̀lú ọpọlọ <laughs> ìmọ̀ rẹ̀ yá. gbogbo nǹkan yín láyé pẹ̀lú movement ni abánimọ̀ ó yá ó yá ṣẹ́ẹ̀rí iṣẹ́ èèyàn gan kì í mọ̀yàn ibi ẹ̀ láti mọ̀yàn lọ́lẹ̀ òyà ọ̀pọ̀ lọ́sọ̀kalẹ̀ òyà. ká gbogbo orúkọ oníkọ̀ọ̀kan. ẹ sọ wípé sabara wà ó dé o ó dé o gbogbo ẹni tí wọn amọ́rú wá lẹ̀ ọba wọn rè o. ọba wọn rè o ibi tó ní kí ẹgbẹ́ bá gbèrò ti gbé bẹ́ẹ̀ o ó yà ó dé o ó wọ̀lú o. ó dé o ó wọ̀lú o méjèèjì wọn lè wọ ibi pẹ̀lú wọn ọ̀ ní bínú bí bá kọ́ síbí. Ah. láti bo ti fẹ́ bẹ̀rẹ̀ gangan. Ah, ọmọ tó ṣẹlẹ̀ sórí méjì tó sọ gbẹ̀yìn ìyún lè wọ ibi ọmọ tó ṣẹlẹ̀ má kọ́ tán síbi wọ́n pè tó kùnà sí ibi ẹ mọ̀ ṣe mọ̀. Eh? Eh, ọmọ kọ́ lè moderate kọ́ lè dáa gan mọ̀ sókè lọ́bẹ̀ oge nǹkan ra kọ́ sí gbogbo ẹ̀ kọ́ ní dúnú bíi lọ àmọ́ ńgbà tí wọ́n á sọ gbogbo ìtókùn kí nǹkan kan ìhùn sísàlẹ̀ ọ̀tán àwọn èèyàn ti láìkẹ́ jù. Ah, dìmọ̀ ni ẹ mọ̀ ṣe rárá ẹ mọṣẹ tó ẹyẹ inú ẹ ní sùúrù nígbà tẹ bá wá mú gbogbo ń tẹfẹ kọ yẹn tẹ bá kọ tẹbi dí gíláàsì lójú ẹjọ kí ni màá fi ríran ó yá ẹyẹ kọ sínsìn kí wọn bọ síwájú tí màá nípa yín dànù ó yá. Ah, ó tọ́ ló sọ pẹ̀lú dúró mẹ́rin tọ̀ pẹ̀lú ah, ah. dúró lọ́tọ̀. ẹ mọṣẹ sẹ ọdún wọn bá ń gbọ́. ẹ ẹ wọn ti mọ rù ẹ jáse báyìí ọ gbé kí n lọ sọ́dọ̀ àwọn fọkànáísà wọn bọ jó signboard mọ lórí kò yẹ wọn bá bọ jó mọ lórí nísìnyí ìyẹn ọ̀fẹ́ dáadáa yóò lè gba gbogbo. the ah, man ẹ mọ̀ kí mo sọ lẹ́ẹ̀kan pé ẹ mọ̀ṣẹ́ ẹ mọ̀ṣẹ́ tó eku o. ẹ̀yin pé àwọn wẹ́dà ní fọkanáísà àti pàápàá nǹkan tí mo lè ṣẹlẹ̀ àtẹ́lẹ́ kí n máa lọ gbé bá wọn tó máa bá mi fi iná jó tó máa bá mi fi iná jó nǹkan tuntun sódà bẹ́ẹ̀ ah, ẹ mọ̀ṣẹ́. ọmọ tó ń sọ jáde lẹ́nu èmi ọmọṣẹ́ wọn ọmọṣẹ́ ni sí àmọ́ local government wá gbé gbogbo sẹ́ Nàìjíríà fún mi sáwọn local government wa gangan gan kánsẹ́lọ̀ wa lọ́ba ń gbà lọ́wọ́ rẹ̀ gbogbo contact gbogbo ẹ̀ pátá signboard wọn sí láti Abuja Sokoto Kano Ibadan Ogun State Ọ̀yọ́ State gbogbo ẹ̀ èmi mọ̀ sí signboard subsidy no no subsidy no uh, fighting riot peace Nigeria kókó ẹ̀ gangan mi mọ̀ sí. nígbà tí wàá gbà yẹn ẹjọ́ torí tọ lọ́wọ́ bá kí ló tẹ wàá gbàṣẹ lọ́wọ́ chairman local government tẹ́lẹ̀ lè gba ti chairman àwọn boys. bọ́ bá jẹ́ bẹ́ẹ̀ mo gbọ́ ọmọ tó ṣẹlẹ̀ gbẹ́mi ní gbẹ́mi ní sọ́sọ́ ọ̀tọ̀ ó dá ah, ok nǹkan kékeré nù. sábàrà wọn. ọ̀dọ̀ kéésì ó ga. ẹ mọ̀ yàn jù. sábàrà wọn. ìyá lọ ayé lọ náà ni. ọ̀gá bẹ̀rẹ̀ àdìmọ́nà àdìmọ́nà ìyá. ẹ̀wọ̀n lè kó ní sẹ́wọ̀n. Ah, wọ́n design gbogbo ara ẹ̀ wọ́n ra ẹtí sí gbogbo ẹ̀ pátápátá. sábàrà wọn. ó ga jù ó ga jù. sábàrà wọn. ẹ̀ẹ́dẹ́sẹ̀ lẹ́yìn. ẹ̀wọ̀n la ní bí. ẹ̀ẹ́dẹ́sẹ̀ sábà ara wọn. ni o àfi bí ẹni pé tiẹ̀ pàdé lónìí ní ẹ̀sìn kì í ọmọ kì í gan o wọ́n kì í gan o ṣé pété bá gbọ́ báyìí orí yẹn máa wú ni. ìbùkún ọlá àti kékeré kẹ ìbùkún ọlá àti. ẹ kó bó ṣe ṣe kúrò járe. àti ṣẹ́ máa bùkún ṣẹ́ máa bùkún. kẹ́kẹ́ ló ń bá gbọ́ nílé wa yìí tí ẹ bá kí mi sínú rẹ́kọ̀dù àbúkọ́ kí mi ní pàtí lásán mo lè tara mi kí n fi náwó fún un torí máa wú ẹ kí Bùkọ́lá. ẹ káàbọ̀. ẹ káàbọ̀. màìdí apá ò ní. ẹ káàbọ̀. tí ń ṣì wà lọ́dọ̀ bàbá ìfẹ́ ṣé bàbá ìfẹ́ ò ti ní wá yọjú sí wa sí bíbí bàbá. ìkúrú sọ àkókò ní tiẹ̀ gbọ́n òun ẹni ló bìdí ọkọ̀ kan rẹ̀ tẹ́yìntẹ́yìn ọkùnrin ọ̀gbìn ọmọ bíi làwọn èkó gbọ́dọ̀ jókòó. people talks about it. tí bàbá ìfẹ́ dára dé yìí tó bá dójú ṣíṣú. ìdí àlà ni o gbogbo bá ṣe dà ní tọ́ọ̀tì ẹ̀wà wù wá gbogbo ẹ̀ ni màá mi gbọ́ pátápátá. dákun dákun ó tún lọ rèé pò kó ọba mi jẹ́ fẹ́ gbọ́ rẹ nìyẹn má àṣemá gbogbo tó yóò máa gbọ́ látọ̀dọ̀ wa tí ó dùn mọ́ nínú ni kì í ṣe pé tí ó bá nu jẹ́ dákun ọkọ mi má lọ sọ sọ ti pẹ́ tó ọmọ bẹ́ọ̀ ní dákun dákun tó gbọ́. mo ti gbọ́ mo ti gbọ́ mi nílò mo ti gbọ́. wọ́n fẹ́ dàpọ̀ kúrò lọ́dọ̀ mọ́ mi wọ́n tún wá bèrè mọ́ mi rárá ṣó dáa bẹ́ẹ̀. ẹ mo ti lẹ́yìn má jẹ́ ká tí conclude bẹ́ẹ̀ yẹn o ẹni tí yóò bá rí èèyàn bínú sí i ká ní sùúrù. sísá mi kí ni ò bá jẹ́ tún mú gbogbo láì mú wọ́n jẹ́jẹ́. 咦？ jẹ́ ká ní sòwò fún un ó lè jẹ́ pé iṣẹ́ ló jẹ́ kó bízì bẹ́ẹ̀ yẹn ìwọ náà ṣàmọ̀ ògbó lórin ni tẹ́tù tó fi pé ṣẹ̀ṣẹ̀ ń kúrò ní iṣẹ́ tó kókè àgbà ni àsìkò lè máa ń ṣe gbogbo ìyànjú torí ìwọ̀n tí wọ́n gbé àtẹ̀ǹtì sí wọ́n ti bẹ̀rẹ̀ sí máa àtẹ̀ǹtì sí ìsìn máa ń rí bẹ́ẹ̀ fáwọn olórin yẹn. Mm-hmm. pẹ̀lẹ́. sọ sọ sọ sọ. Thank you. Come up, o bọ̀dá oníṣẹ́ àdàbí. Ah, má ṣe pé àti mi lẹ́yìn má ṣe pé yóò má ṣe pé fún mi. Ah, eh, ah, eh, ok ṣe bó sọ pé fún nǹkan wà lọ́wọ́ ẹ̀. oyisi. Thank you. Oh, oh. Yeah, Hello. Hello. Yeah, who is this? Tìmílẹ́yìn lórúkọ mi. Tìmílẹ́yìn. Hello, ẹ káàsán. Ìbùkúnlá ló ń sọ̀rọ̀ mọ́ mi ìfẹ́ dàpọ̀. Um, actually, wọ́n bí sí báyìí. Wọ́n wà ní studio. Ah, ok, tí wọ́n bá ṣetán, ẹ bá mi sọ fún mi. Yeah. Dàbọ̀. Ó Is ẹ ṣe. Ṣọlẹ̀ wà rí nsìn. Ṣọlẹ̀ nǹkan tí mo sọ. Mo sọ wípé lè pé pé busy. Òun náà sọ fún wa yẹn sí wípé stúdíò ló ti wà látara tó ti ń rẹ́kọ̀d. Kó dẹ̀ máa wo òun. Kò sí ìrìn kankan mi ò mọ̀ sí àbí tí mi ò approve sí. Ṣìwọ́ ló máa tó bá mi bá ẹgbọ́n mi ẹ̀yin bá mi bẹ̀ wọ́n pé kàn ṣe sùúrù fún pé bísí díẹ̀ pé but um, lágbára ọlọ́run ó máa mẹ́kọ̀ọ́ pẹ̀lú wọn. Hmm? ìdáná tún pe fún another woman wọ́n ní àwọn ìyá ìfẹ́ dàpọ̀ ọkàn ṣáà get me confused I don't even understand. Tọ́lọ́lá bá ti jẹ́ kẹ́rin sí kọ́ ẹ̀. àní sùúrù pẹ̀lú òṣùwọ̀n ti dé èèyàn gbogbo ayé ń sìn kò ń ṣe tiwa nìkan mọ́ ta lẹ bèrè. bọ̀dá ṣọlá ni mo bèrè sá. ṣọlá wo. bọ̀bọ̀ àìṣù. ah ok ẹ lápò mẹ́ pẹ̀lú wọn ni. <laughs> èmi ni àbúrò ìyàwó wọn. ah àbúrò madam ẹ jẹ́ bá bèrè torí Ọlọ́run ó yẹ kẹ́mi kan ti fọpọ́ lọ́gbẹ́ pé the same structure ni ẹ jẹ́ ní ah but mọ́tò yín kọ́ ṣé ó bàjẹ́ lójú ọ̀nà ni. mọ́tò. ẹ èmi ò ní mọ́tò sá. ẹ ní mọ́tò gbogbo àwọn àbúrò madam tán wá bí ìnáwó ní mọ́tò lóríṣiríṣi ẹ bá wọlé bá bá sọ̀rọ̀ wọn á gbé mọ́tò kan àwọn náà ní mọ̀ yẹn. gbogbo aláyanjú gbogbo àwọn nǹkan tó kúlẹ̀. ẹ káàbọ̀ mọ́. ẹ kúlé. ṣé ara nílé wa. a dúpẹ́ o. ìyàrá ẹ kú àlejò àbúrò yìí ti ń dóde látàárọ̀ ṣé mọ̀ ṣùgbọ́n ẹ jọ tó lọ́mọ ẹ ṣe oore kan fún mi. gbogbo àwọn àbúrò yìí tán wá bí gbogbo ọ̀nà ni mọ́tò kí làwọn ṣe fún tẹ́ẹ̀lì gbé mọ́tò fún wọn mọ́tò ló kúnnú kọ́ńpáàdì kódà bò jẹ́ fóòsù wájì ẹ wo eruku bò wọ́n ni eruku ó bò wọ́n tí wọ́n ṣe yẹ tó ṣe kúrúrú tí gbogbo ara wọn ti dọ̀tí ẹ jọ torí Ọlọ́run ẹ gbé mọ́tò fún wọn kọ́ńtà tiẹ̀ máa gùn ẹ ṣe mọ. àbúrò mi bẹ́ẹ̀ ni mo ń ṣàbúrò mi ní ẹni. mi ò mọ yẹn ó ya wèrè yìí ni. ó mọ̀ wọ́n rí kí wọ́n kí wọ́n pa ó fún mi pápúrò wọn ní ẹ fún mi orí ẹ̀ dàrú ni. tí pápúrò ló pè lẹ́nu ọ̀rọ̀ ẹ ṣe ẹ òun ló fẹ́ jáde fún mi náà. ó dẹ̀ dẹnu kéètò dẹ̀ pọ́ fún mi pé àbúrò màdàmú ni ẹ ọmọ aláwọ̀ ò mẹ́rin àbí bọ́bí ọ̀yà outside. ẹ máa lọ sí gate. yes sir thank you sir mo wọlé ìsìn lọ ní àbúrò mi bẹ èmi ò dẹ̀ mọ́ rí. Tìmílẹ́yìn. ó ah, ah, mọ̀ rí ni. àbúrò mọ́ mi ìfẹ́ kí n sáré explain àwọn kankan fún yín. ó dé jọ́ nítorí ọlọ́run save me ní explanation ẹ̀yìn lọ àtẹ̀sálejò ẹ̀ o má jẹ́ kí wọ́n sọ mi lẹ́nu ṣùtúbọ̀. kọjú ìjà síra wọn olóko ń lérí alálà ń bínú ọkàn olóko balẹ̀ ọkàn alálà ò balẹ̀ ọ̀rọ̀ yìí wá di ibo lọ yàgò ọ̀rọ̀ yìí wá di ibo lọ sùn yóò lẹ́yìn. ọ̀rọ̀ yìí ó lẹ́yìn. má ṣe jálé ìlẹ̀kẹ̀ má ṣe játa poróye ọ̀rọ̀ ta ní pé kí bàbá má ṣe gbọ́ ọ̀rọ̀ ta ní pé kí bàbá má ṣe dá sí àfàìmọ̀ kó má lọ jẹ́ pé bàbá ni ó yanjú rẹ̀ o yóò lẹ́yìn ọ̀rọ̀ yóò lẹ́yìn yóò lẹ́yìn ọ̀rọ̀ yóò lẹ́yìn. mo mọ̀ pé o ti rí o ti mọ̀ o ti understand gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sori máa máa rò bákanbákan kó lè dànù gbogbo ẹ̀ èmi náà kì í ṣe wèrè ṣùgbọ́n gbogbo nǹkan tí mò ń ṣe yìí gbogbo ẹ̀ ló ní reason kó lè dá fún èmi àti ẹ̀yin kó lè dá fún gbogbo alápapọ̀ ni wọ́n á sọ wípé ẹ̀gbọ́n ẹ̀ ìfẹ́ mi ṣe ni sotí ẹ̀ gbogbo fámìlì yín ìkan náà ṣe làjọ jẹ́ bá mi kí mọ́mí ṣá máa rẹ̀ tàbá máa tún máa sọ̀rọ̀ fún ẹ dáadáa létà kó bá mi fi ọgbọ́n àgbà gbé ṣá. Ìbáraṣọlá gbogbo nǹkan tẹ̀sán ni mo gbọ́ but okay ẹ máa rẹ̀ bá kí mọ́ mi. I'm sorry. Ìlẹ̀kẹ̀ má ṣe jálé. Ìlẹ̀kẹ̀ má ṣe játa. Mo róye ọ̀rọ̀ ta ní pé kí bàbá má ṣe gbọ́. Mi ò pẹ́ kì í ṣe bí wọn. Ẹjọ́ tó lọ lọ́run ẹjọ́ ẹ má bínú. Ẹ bá mi ṣe gẹ̀ẹ́tì. Owó yẹn tó lè ṣàkóso. Ẹ bá mi ṣe gẹ̀ẹ́tì. ṣe bá ṣe sọ̀rọ̀ sí tó yẹn ṣe kó gbowó bàbá náà jẹ́ débi tó bá ń bà mí jẹ́ lọ ó káwó yẹn mọ́wọ́ báyìí wọ́n náà lè yọ kó lọ. yóò lẹ́yìn ọ̀rọ̀ yóò lẹ́yìn yóò lẹ́yìn ọ̀rọ̀ yóò lẹ́yìn dùgbẹ̀dùgbẹ̀ tó lókè ibi kan ló máa já sí bẹ́bẹ́ kú bẹ́ lọ́rọ̀ lẹ̀ yìí ibì kan ló máa bẹ́ sí o yóò lẹ́yìn ọ̀rọ̀ yóò lẹ́yìn yóò ládùúrò ọ̀rọ̀ bàǹtàbàǹtà tí mo sọ kalẹ̀ ẹ̀dẹ̀ gbọ́ ẹ fi gbígbọ́ ṣaláì gbọ́. má ṣe ọmọdé ní í ṣe ọ́ orí èmi ti mọ̀ wípé bẹ́bẹ́ kù bẹ́ẹ̀ ni ibì kan ló sábẹ̀ sí ibi tí ó parí sí náà nìyí owó náà wò ó ká gé kí n gbóni ká fi gúnra ẹni wò ká wò bí ó ti rí so mọ̀ wípé ọmọkùnrin yìí ọmọ kékeré ara rẹ̀ ni kò sì sí pé ìgbà báyìí lẹ́gbọ́n rẹ̀ ó jáde bí ó gbé wa sá. lọ́dọ̀ kọ́ mọ́ mi lọ́rùn ìfọ̀kọ́ tó sì jẹ́ pé ọkàn ṣoṣo òpó òun náà wọ́n bí ọ̀rẹ́ tó jẹ́ pé wọn ò máa ṣe bí Romeo and Juliet èmi tó jẹ́ pé mo fi irú ìfẹ́ wọn tọrọ wípé tí wọ́n máa lọ́kọ irú ìfẹ́ tí mo fẹ́ nìyẹn. oore ìkarahun wípé kò síbi tó bá gba ìyè tí ò gbọ́ olùkara wọn. ìgbà tọ́jọ́ burú lákàrà ó ṣe ń gbáyé nù ú tí ìgbìrọ̀ ọ̀hún alákejì àdúrà mi fún ọ ni wípé ibi rẹ ni wọn náà ṣẹrù kalẹ̀ sí tí ò sì ń rí báyìí ò ní gbégun eléegun tẹ̀gbọ́n rẹ ni o fi kọ́gbọ́n wàá gbọ́ o má lọ rí sọ nǹkan kan fẹ́gbọ́n rẹ o mo fọlọ́wọ́n bàbẹ́ ọ ni o má lọ rèé sọ kankan dákun o ah, mo fọlọ́run ọba bẹ́ẹ̀ má sọ ọ́ kí n tún má sọ mọ́. Ah, má sọ ah, ó wàá ni. kí n má sọ. má sọ. fọ́nì tó yọlá. gbogbo àwọn tó sọ látẹ̀kọ́ náà ni mo rí pé fọ́nì. Ah, ah, báwo ló ṣe máa ń ṣe báyìí mo ń sọ nǹkan tó ń dùn mí fún ẹ ó wá ló fọ́nì ṣé ìwé ọmọ bílẹ̀ olórogún ṣe máa ń rí ni. nítorí ọ̀la kí nìkan tó ń sọ ilé olórogún bá wọ́n kò sí ilé olórogún náà ìyá àfẹ́tà ń sọ̀rọ̀ nípa ẹ̀ gbogbo wa la mọ̀ pé life imprisonment náà fún un so why two steps ara ẹ ẹ eh? ó dá mi lójú pé wọ́n lọ kọ ẹ ọkọ ẹ náà ló ní ẹ má disturb ayé ẹ náà. ṣòro bẹ́ẹ̀ ṣá. yes. má gbàgbé wípé arábìnrin yìí ó bímọ fọ́kọ mi o. ọ̀rẹ́ mi àsìkí tó wà ní ìwọ ló gbòòrò ká hmm? jẹ́ kí n sọ kíní kan fún ẹ ìwọ ọlọ́kùnrin ẹ mọ̀ gẹ́gẹ́ bí ìyàwó má jẹ́ kí àwọn ọ̀rọ̀ kan tí yóò wà important kó máa da orí ẹrú o eh? nígbà tó ń sọ̀rọ̀ parí ọgbà ìwọ̀n ló wà ó dá mi lójú pé kò lè dé láéláé ṣé bí wọ́n tó bá dé ló máa ń mójútó ọmọ ilé ọkọ ẹ̀ wọ́n eh? fún ẹ stress náà. Ah! ó dá mo ti gbọ́ ó ṣe àmọ́ hmm, mo rò pé wọ́n ní ó bá mi kó dùn mí ó yàtọ̀ sẹ́ni tí kò bà rárá. mo lágbára Ọlọ́run ọ̀rẹ́ mi nǹkan burúkú ò ní báyìí àmín fọkàn ara ẹ balẹ̀ sórí advice ẹ̀dùn fẹ́ fún ẹ ni pé bó ṣe ń ṣe nílé ẹnì kan ra máa ṣe o má jẹ́ kó rí lójú ara pé ọ̀rọ̀ ìdùn ẹ̀ má tẹ̀ gbé sójú rárá fẹ́ ní bọ́ọ̀dì jọ́ torí ọlọ́run torí pé ilé ọkọ ilé ẹ̀kọ́ ni o mo ti gbọ́ ó ṣe gan ni ó jẹ́ kí n tètè máa lọ torí nísìn àtúmẹ̀ta tó máa bá ń lé bóyá ìyá wọn la máa bá ń lé ni bóyá bàbá wọn bóyá ìyá ìyá wọn dẹ̀ la tó máa bá lè wú jẹ́ n tètè máa lọ lè mí. wọ́n ló mọ̀ ṣàbà kẹ́ẹ̀fù kò sẹ́ni bẹ̀rẹ̀ tó máa bá ń lé tó bá dẹ̀ bá ń lé fi ẹ̀rín àti ọ̀yà kí gbogbo wọn tó bá ti délé simple ah ok wáyé ti máa lọ wà kẹ́ẹ̀fù pẹ̀lú driving ẹ̀ ó yóò lẹ́yìn ọ̀rọ̀ yóò lẹ́yìn yóò lẹ́yìn ọ̀rọ̀ yóò lẹ́yìn dùgbẹ̀dùgbẹ̀ tó mì lókè ibì kan ló máa já sí bẹ́bẹ́ kú bẹ́ lọ́rọ̀ lẹ̀ ibì kan ló máa bẹ́ sí o yóò lẹ́yìn ọ̀rọ̀ yóò lẹ́yìn bọ̀dá Peter bọ̀dá la máa ń pè yín ládùúgbò. ẹ ẹ kí nìyẹn ní í ṣe kí nìyẹn ní ṣe kí yẹn ní ṣe àbúdá ni mò ń pè ní ládùúgbò ah. ẹ jọ mí lójú gan ah, o. ìjọ lójú yẹn gangan ló dáa ìjọ lójú yẹn ni. ó dáa kí ni kí n ṣe fún yín báyìí. o ṣe o yẹ sọ ọ sìn kàn fún mi ní nọ́mbà ẹ ó tọ. kémi fún yín nọ́mbà mi mi ò lè fún yín nọ́mbà mi láyéláyé. báwo ló ń ṣe fàyà fún mi. mi ì lè fún yín nọ́mbà mi. mi ì lè fún yín mi lè fún yín o o rò pé mo serious àbí mo serious pẹ̀lú nǹkan. mi ò lè fún yín nọ́mbà mi. mo serious pẹ̀lú. mi ò lè fún yín nọ́mbà mi.

òkè ibì kan ló máa já sí bẹ́bẹ́ kú bẹ́ lọ́rọ̀ lẹ̀ yìí ibì kan ló máa bẹ́ sí o yóò lẹ́yìn ọ̀rọ̀ yìí ó yóò lẹ́yìn ọ̀rọ̀ yìí ó lẹ́yìn tómi lókè yìí. ìyàwó náà kẹ́ she's all right adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹni tó jáná mọ́lẹ̀ ni kò sí nǹkan kan tó ṣe ìyàwó yìí bímọ. Yeah, but premature love. ẹ lè ṣe mí because ara wọn ṣì tutù yeah she's all right. Take it easy, take it easy. Let me as well. Let's look at you to see. Dúpẹ́ tómi lókè ibi kan ló máa já sí. Bẹ́bẹ́ kú bẹ́ lọ̀rọ̀ lẹ́yìn kan ló máa bẹ́ sí o ẹni tó lòkò àtẹni tó pààlà wọ́n ti ń kọjú ìjà síra wọn. nígbà tí mo dé gate gate máa ní wọn sí ara. torí ẹ̀ ni mo ṣe ní kí n wọlé kí n wá ran yín lẹ́sàn. ẹ̀hẹ́n mo ń gbọ́. tí wọ́n bá dé ẹ bá mi sọ fún wọn pé kí wọ́n máa yọjú sí ìyá ìyàwó wọn kọ́ọ̀sì mi máa padà sí school kò dẹ̀ sẹ́ni tó máa máa tẹ́kẹ̀ wọn torí ó yẹ ká máa fọ̀rọ̀ ṣírò ara wa wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan and ìfẹ́ dàpọ̀ ó need care gidi ẹ máa bá mi tọ́jú ẹ̀ dáadáa nǹkan tí mo ní kí n wá bí kí n wá sọ nìyẹn. <laughs> oríṣiríṣi ẹ wá gbọmọ ṣé ìfẹ́ dàpọ̀ ló wá sọ fún ẹ wípé wọ́n fìyà jẹun níbí ni àbí ẹ̀jẹ̀ ti ta sí ẹ lọ́pọlọ ni tó fi kẹ́sẹ̀ lẹ́sẹ̀ tó fi wọ́n lé ìwà tó wá ń sọ ìsọkúsọ sí mi nínú ilé ọkọ mi. ilé ọkọ mi. what? Ah, ìwọ gẹ́yìn ó máa bàjẹ́ gan o ṣé olúṣọlá ọ̀rọ̀ ti sọ fún yín pé òun ti níyàwó ni ọ̀ tí kò bá tẹ̀ wá sọ fún yín ojú ti ẹ fọ́ ẹ rí wedding pictures àbí kí kí ló pẹ́lẹ̀ decoration ló pẹ́lẹ̀ yìí. now for information olúṣọlá ti marry i am his legal wife although i hold am now henceforth má jẹ́ kí ẹ bá rí ẹsẹ̀ nínú ilé ìná ṣùgbọ́n torí kò sí kọ̀kíkọ̀ tó fẹ́ fi ẹ̀gbọ́n ẹ ṣe. how dare you refer to my sister like that. ṣùgbọ́n náà mi mi lóhùn ṣé o fẹ́ nà mí làbí lọ́ni mo pa wọ́n ẹni ọ̀hún ẹgbẹ́ òkè ìṣẹ̀lẹ̀ wọn ókè ìwọ náà fẹ́ wọ́n pààyàn mi so that wọ́n máa kúkú lọ fi ìgbésí ayé ẹ̀kú wọ́n lọ fi lo ìgbàlẹ̀ wọn ó ẹ̀kú wá sọ ní ẹ̀wọ́n dìbò ẹ̀ máa ṣe àpò ẹ̀wọ̀n nílé idiot. ìjọba ìpín ní ilé ẹ̀rọ tí wàá báyìí torí ti máa ní kí n lù ẹ́ nínú kù máa jẹ̀bi. bẹ́sítàn ìyẹn tó wàá ṣe fẹ́ nù ẹ̀yìn báwo ṣe mr ìwọ̀.

kí ló yẹ. ẹ jẹ́ kí n jáde ẹ má tẹ̀ mí. ẹ out out máa pùṣẹ máa fọlẹ́ tí àyè yóò tún ṣàkóso. ẹ ẹ ẹ ẹ kúrò ayé jáde jáde bí wọn bẹ dáhùn wọlé wọlé first place. yóò lẹ́yìn ọ̀rọ̀ yóò lẹ́yìn yóò lẹ́yìn ọ̀rọ̀ lẹ́yìn dùgbẹ̀dùgbẹ̀ tó mì lókè ibì kan ló máa já sí bẹ́bẹ́ kú bẹ́ lọ́rọ̀ lẹ̀ ibì kan ló máa bẹ́ sí o yóò lẹ́yìn ọ̀rọ̀ yóò lẹ́yìn yóò lẹ́yìn ọ̀rọ̀ yóò lẹ́yìn. ìgbésẹ̀ mi náà ara mi sì wá balẹ̀. Ah tó bá di ní àárọ̀ la máa tètè gidé bí màá mú iná tíwájú ìta wa ń bí títí dé ọ̀dọ̀ àwọn èèyàn lẹ́wà bí ẹ̀mí kìí sẹ́ẹ̀ mẹ́ta gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ṣe lónìí ẹ rí i pé o máa fi ilẹ̀ ṣé ẹ ti gbọ́n mà. ẹ ṣé bá a ti ṣe rìn lọ́rìn bọ̀ ọ́n ṣé mo lè ṣe báwọn nínú ilé. ẹ lè ṣe dáadáa ṣùgbọ́n lálẹ́ yìí ẹ ṣì sùnà tó bá dàárọ̀ la àti wá ṣe bá a ṣe ṣe lónìí. Антонович. fọwọ́ tayé kí n fi ṣẹ́ mi bàtàn rere má ṣiṣẹ́ kékeré èrè ní kí n jẹ́ má pàtì jẹ́ ẹ̀mí síbi tó nira. orí olókun ní gbé kolókun orí ọlọ́sà ní gbé ọlọ́sà òkun ló lọ́jọ́ ìpọ́njú orí ẹni ló lọ́jọ́ gbogbo orí mi wá gbére fún mi o ẹ̀dá mi wá gbé bí fún mi o nírè má má ṣe ń di iṣẹ́ láàrí kí má ṣe báráyé fọwọ́ tayé kí n fi ṣẹ́ mi pàtàn rere má ṣiṣẹ́ kékeré èrè ní kí n jẹ́ má pàtì jẹ́ mi síbi tó nira orí mi má jẹ́ ṣiṣẹ́ oníṣẹ́ ẹ̀dá mi má jẹ́ láyé aláyé o kọ́ má fẹ́ lomi ṣe mí o ọ̀nà ìjẹ́ kó má ṣe dí mọ́ mi àyùn lọ àyùbọ̀ lọ́wọ́ ń yẹnu ọ̀rọ̀ mi kó má ṣe sí.